gẹ́gẹ́ bí ètò tí àwọn tí wọ́n ń ṣàkóso ètò yìí gbélé mi lọ́wọ́ ibi ká fi ṣera wa láǹfààní ní àwọn tí a jẹ́ akẹ́kọ̀ọ́ àtàwọn tá a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ó tẹ̀ jẹ́ pé àwọn òṣìṣẹ́ wa tí wọ́n darí ètò wọn rántí sọ fún wa pé kí ni nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ó dẹ̀ jẹ́ pé ó ṣe pàtàkì púpọ̀ ó jẹ́ pé kan ti ṣàlàyé ẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé ó ṣe pàtàkì tí wọ́n ti sọ fún akótó dọjọ́ òní bẹ́ẹ̀ tá a bá ti múra bí ọ̀sẹ̀ kan pé tọ̀ muhadara wa ti ń bọ̀ wá o nǹkan báyìí báyìí ni wọ́n sọ̀rọ̀ lé lórí bẹ́ẹ̀ so gbogbo àwọn tí ó wà níjòkó àwọn náà ti lọ lè máa ṣe palẹ̀mọ́ nípa ẹ̀ àwọn náà ti lè máa ṣèwádìí ó bá ti wò mọ nípa tí wọ́n sọ̀rọ̀ lé lérí nǹkan tí wọ́n ní wàsọ́bùrú alàládàáfíhà so eléyìí òun ni maudu tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí àtàmásùkù bí súnna wàl'amalu biha wàdáwàtú iléyìí wàsọ́bùrú alàládàáfíhà kí ni túnmà ọ̀rọ̀ yìí ní ògèrè kátọ́wásọ̀ túnmà rẹ̀ ní pọ̀ sí wẹ́wẹ́ òun náà ni pé àtàmásùkù bí súnna ìdìrọ̀má wàdáàwàtù ilayha àti kéèyàn máa pèpè lọ síbi súnà wàsọ́bùrú alàládáfíhà àti kéèyàn máa ṣe sùúrù lórí ìnira téèyàn bá ń rí lórí súnà so eléyìí òun ni nǹkan tí wọ́n ní ká sọ̀rọ̀ lé lórí tabawo tọ́pìkì àìpé tọ́pìkì tó gùn díẹ̀ ni lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n ń pè kí nìkan ní kátọ́ wá sọ díẹ̀ nú àwọn nǹkan tí nǹkan yẹ kó sínú lápòjúwe tá a bá ní àtàmọ́sùkù bí súnà kádìrọ̀ mọ́ súnà àlàámọ́lù bí súnà ó ti kó sínú àtàmọ́sùkù bí súnà àdáàwàtò ìlà súnà ó ti kó sínú àtàmọ́sùkù bí súnà àsọ́bùrù alàlàádá bí súnà ó ti kó sínú àtàmọ́sùkù bí súnà so eléyìí kò sí láì fi ń bẹ nínú èdè lárúbáwá kọ́lá tá a bá lọ wọnú alukur'anul karim a rí pé àwọn nǹkan tó jọba yìí wà ń bẹ tí Allah subhanahu wa ta'ala náà lò bá ṣe lóyìí so gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú suratul baqara tí Allah subhanahu wa ta'ala sọ fún wa pé hafizu ala salawat wa salatil wusta ẹ wò nísìn hafizu ala salawat ó ní ẹ máa ṣọ́ gbogbo òrun pátápátá ẹ̀rì pé lẹ́yìn ìgbàtọ́wà ní ká máa ṣọ́ gbogbo òrun ó fẹ́ sọ pé wa salatil wusta àti ìrun àárín gbùngbùn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ wọn ní salatul asr òun náà lágbàlérò pẹ̀lú ẹ̀ ẹ̀rì pé tó bá ti ní hafizu ala salawat ó ti kó eléyìí náà sínú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tàbá lọ wọnú súra mi súratù Ali Imran a rí pé Allah subhanahu wa ta'ala ó sọ fún wa pé walitakun minkum ummatun yad'una ila alkhair wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar ó ní kí àwọn ìjọ kan kí wọ́n dìde nínú àwọn ìjọ láàrin yín yad'una ila alkhair tí wọ́n máa pèpè lọ síbi oore wọ́n máa pèpè lọ síbi dáadáa ẹ̀rì pé tó bá dáa dómì àti máa ń ta àgbàlérò pẹ̀lú dáadáa kájìnà sí tí ò da ara dáadáa náà ló wà ká máa sóore ara dáadáa náà ló wà ó tún wá fi kún pé wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar pé àwọn tá a sọ pé wọ́n máa pèpè lọ sí dáadáa yìí wọ́n máa wá pa àwọn èèyàn láṣẹ dáadáa wa yanhauna 'anil munkar wọ́n sì máa kọ àìdá fáwọn èèyàn so eléyìí náà ó ń túmọ̀ pé kí ni pé irú eléyìí a lè ti kọ́kọ́ dákọ̀ nǹkan kan káwá tún dákọ̀ àwọn nǹkan mí tẹ̀lé tó jẹ́ pé yóò máa jẹ́ ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí mawdu tí a ń sọ̀rọ̀ lé lórí naam so kí wá nìkan kí ni dàgbà lérò pẹ̀lú atamasuk inú èdè lárúbáwá látara masaka òun ni ìpìlẹ̀ rẹ̀ nínú fílù sùláàfí naam látara masaka ó wá bọ́ sí kíni ó bọ́ sí tamasaka ala wazni tafa'ala lọ́dọ̀ àwọn oní sọ́rfù so tán bá ní àtàmásùkú ìtumọ̀ àtàmásùkú òun náà ní kí ni al-irtibat wal-iltisaq yàní kéèyàn ó so papọ̀ mọ́ nǹkan ẹ̀dí bá ti kéèyàn ó rọ̀ mọ́ nǹkan yẹ kéèyàn mọ́ jùlẹ̀ rárá òun náà ní nǹkan tán pè ní kí ni àtàmásùkú kádìrọ̀ mọ́ nǹkan so àwa ní àtàmásùkú bí súnà pé kádìrọ̀ mọ́ súnà kí wá ní nǹkan tán pè ní súnà nítorí pé ká yanjú rẹ̀ fúnra wa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ tí ma dá wa láì láwùjọ wa tó ṣe pé àwọn aláìní kan ṣe wọ́n ní a ah, ṣebí súnà ní rúgbà ṣebí sọ́ra èèyàn ṣebí súnà ní kí obìnrin ó lo ní kọ́ọ̀bù ṣebí kí sọ́ra èèyàn ṣebí súnà ní kí kòkòtò yọ mọ́ wọlé ṣebí kí sọ́ra èèyàn kí ló fà á nítorí pé gbólóhùn tá à ń lò pé súnà súnà súnà òun náà ló fà á tí ò ṣe kán mẹ́yàtọ̀ láàrin ẹ̀ tábàwá dákọ̀ súnà nínú Islam ó ní ìtumọ̀ tó tó ìtumọ̀ mẹ́fà tí wọ́n máa ń lò sí ìtumọ̀ mẹ́fà bí ìtumọ̀ mẹ́fà àbí méje òun ni nǹkan tí wọ́n máa ń lo ìtànpè ní súnà nínú èdè nínú èdè lárúbáwá tó máa ní àsúnà bí máa ná àtọ̀rí ojú ọ̀nà náà ń pè bẹ́ẹ̀ ìlànà òun ń pè súnà àmọ́ fìlìsílà lọ́dọ̀ àwọn onímọ̀ nípa èdè súnà yìí wọ́n ní àkọ́kọ́ nínú ma nínú tàà máa lo súnnà fún wọ́n ní tutlaku Hmm? tabajidako al-Qur'an a sọ pé kí ni as-sunna al-kitab was so tabajidako sunna tá a máa ń gbà lérò pẹ̀lú ẹnìyẹn so kí lápèjúwe eléyìí òun náà níbi tí anabi sallallahu alayhi wa sallam tó ti sọ fún wa nínú hadith rẹ̀ pé ẹni tó lẹ́tọ̀ọ́ sí kó ṣe ìmáàmù fún yàn òun náà ni aqra'uhum li kitabillah òun náà lẹ́ni tó bá ṣe kí ni ẹni Qur'ani kájù aqra'uhum li kitabillah ẹni tó bá Qur'ani kájù so ànábì wá ní sáàbá wá rí àbí wàyínkánú fìlkùrán sàwá tí ó gbọ́n bá jọ wá jẹ́dé dínú alkùránì níbi kíkà alkùránì tí ó gbọ́n jọ jẹ́dédé wọ́n jọ mọ́kà dédé ni wọ́n jọ ha dédé ni ànábì ní fa àlámùhún bí súnà ẹni tó tún wá nímọ̀ nípa súnà jù wọ́n lọ òun lásẹ̀ wá wò táwà wò tí ó ṣe imam so eléyìí túmọ̀ pé kí ni ìdàkejì alkùrán a máa lo súnà fún inú túmọ̀ táà tún máa lo súnà fún òun náà ni pé tó tilakọ̀ àlàmà yòkọ́ bí lòlùbídà a máa ń lo súnà fún ìdàkejì tí ń jẹ́ àdádálẹ̀ sọmọ́ni kìíní súnà ni kíní ìdàkejì rẹ̀ òun náà ni pé bídíà ni àdádálẹ̀ so eléyìí inú àwọn ìtumọ̀ tá a máa ń lo súnà fún nìyẹn so ìlà náà náà fi máa ń sọ pé áàlù súnà sọmọ́ni áàlù súnà kí ìdàkejì wọn òun náà ni kíní òun náà ni áàlù bídíà ìlà ẹni tí máa ti ń sọ fún wèé sí áàlù súnà kò so àìrú ah, ẹni báwọn nìsìn ń sọ fún pé fún wa pé kí ni ipe alùbídà òun lòun gan fún àìlóṣè ìdájọ́ lórí ara rẹ̀ so eléyìí òní ẹlẹ́ẹ̀kejì náà túnmọ̀ táà máa lo ah, súnà fún ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta táà máa lo súnà fún òun náà ni pé tútùlákù súnà indal muhadifin lọ́dọ̀ àwọn oní hadith àwọn àfá onímọ̀ nípa hadith táwọn bá dákọ̀ súnà lọ́dọ̀ tiwọn ìfi wọn máa ń lò fún ni pé má udifa ila nabi sallallahu alaihi wasallam òun ní gbogbo nǹkan tí yẹn bá ti sàfitì rẹ̀ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam min qawl inú ọ̀rọ̀ ni pé ànábì sọ báyìí aw fi'l àbí iṣẹ́ pé ànábì ṣe nǹkan báyìí aw taqrir àbí pé ànábì rí káwọn sàábẹ́ ṣe nǹkan báyìí kò sì kọ́ fún wọn yàní ó fi àwọn sọ̀hábà rinlẹ̀ lórí nǹkan yẹn ó ní pé wọ́n ṣe nǹkan yẹn kò sọ fún wọn pé tẹ́ ẹ ṣe yìí nǹkan tí ò dáa ni ó tún mọ̀ pé kí ni ó tún mọ̀ pé nǹkan yẹn ó lẹ́sẹ̀ lẹ̀ ni lórí pé tí nǹkan yẹn ò bá dáa tí ò bá lálàáfíà ni ànábì ò ní dákẹ́ ànábì ó kọ̀rẹ́ tiwọn lérí irú nǹkan báwọn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwòsífà àbí ròyìn kan tá a bá fi ròyìn ànábì sallallahu alaihi wasallam lọ́dọ̀ àwọn oníhadith inú súnà náà wọn máa káàkún khalqiyya tó bá jẹ́ pé irú ìta ń sọ ìròyìn ẹ̀dá ni bí ó ṣe ẹ̀dá bó ṣe dá ànábì sallallahu alaihi wasallam ànábì jẹ́ ni tí òkò kúrú púpọ̀ kò ga púpọ̀ ẹ́ ànábì irun gbalẹ̀ ṣe báyìí gbogbo àwọn òròyìn báyìí táà máa fi ròyìn bánabi ṣe máa rìn bánabi ṣe máa jẹun òun náà lélẹ́yìn nípa sífà lélẹ́yìn ètìbá òní sífà tó ń khalqiyya àdámọ́nìyẹ a ó khalqiyya àbáwọn òròyìn tó jẹ́ ti ìwà ìpẹ́ ìwà táà ànábì sallallahu alaihi bánabi ṣe máa wùwà pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ bánàbí ṣe máa wà pẹ̀lú àwọn sọ̀hábà bánàbí ṣe máa wà pẹ̀lú àwọn kèfèrí tí wọ́n ṣe mùsùlùmí tó bánàbí ṣe máa wà láwọn ọ̀nà irisirisi eléyìí náà lọ́dọ̀ àwọn oníhàdí yàní ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ súnà náà ni ó kó sínú wa ma yattasilu bi risalati pẹ̀lú mẹ́sẹ̀jì tán gbífà anábì sallallahu alaihi wasallam inú àwọn àtẹ̀síta anábì sallallahu alaihi wasallam tí anábì máa wà qabla al-bi'sati wa ba'da dhalika kọ́dà lọ́dọ̀ àwọn ní hadith inú jọ máa ń kàkún súnnà oní gbogbo ògbésí ayé anábì ìgbé ah, lóòótọ́ nǹkan báyìí sẹ́yìn lóòótọ́ àmẹ́já pàbí rẹ̀ ń gbọ́dọ̀ máa báyàn gbọ́ kò sí nínú wà nábì sallallahu alaihi so òun náà ló fà tó jẹ́ pé gbogbo bá nábì mọ́ ṣe bí ànábì bá nábì ṣe dàgbà gbogbo bí tọ́jú àwọn tọ́kọ́ fún ànábì lọ́yàn Halima lẹ́yìn ìgbà yẹn tó gbé kó lọ́dọ̀ Halima tó bọ́ sí ọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ tó bọ́ sọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ títí títí títí sànábì pé ogójì ọdún gbogbo sẹ̀ tó sẹ̀ sànábì bẹ́ẹ̀ ara súnà náà ló wà nínú túmọ̀ kí àwọn fún súnà tá a lọ́dọ̀ àwọn onífíkíwù endal fuqaha lọ́dọ̀ àwọn onífíkíwù tó bá ní kí ni nǹkan tí a ń pè ní súnà lọ́dọ̀ tiwọn òun náà ni ìkan nínú àwọn ìdájọ́ márùn kan tá ní nínú ṣẹ̀ríà so nínú usulul fiqh kí o gba ká kọ́ kalẹ̀ nínú usulul fiqh tó má pè lọ́wọ́ pé àkí ni akamul akam al-amaliya ọ̀nà mélòó ni àwọn ìdájọ́ iṣẹ́ tá à ń ṣe ọ̀nà mélòó ló pín sí wọ́n ní mélòó ni ó pín sí khamsatu aksam ọ̀nà márùn ló pín sí alákọ̀ọ́kọ́ òun náà nìkan tá ń pè ní alfard so ibòmí wọ́n pè ní alwajib òun náà ní jẹ́ bẹ́ẹ̀ tán ní alfard tán ní alwajib òun náà ni wọ́n pè bẹ́ẹ̀ kí náà pè ní alfard kí náà ní alwajib òun náà nìkan tó jẹ́ ọ̀ràn yàn tó jẹ́ pé ẹni tó bá ṣe yusabu àfàìlùhù wa yu'aqabu tarikuhu ẹni tó bá ṣe àsán lẹ́sàn ẹni tó bá gbé kalẹ̀ tí ò bá ṣe yóò jìyà eléyìí náà pè ní kíni òun náà pè ní wájib àbíkà pè so èyí tó tẹ̀lé tó jẹ́ òdì kejì rẹ̀ òun náà ni nǹkan tá à ń pè ní asunna ibòmí wà wọ́n ó pè ní almandub ibòmí wọ́n ó pè ní asunna tá máa pè ní asunna ìtàgbà lérò pẹ̀lú ẹ̀ ni pé nǹkan tó bá tó jẹ́ pé tá a bá ṣe é àgbàlada àmọ́ tá a bá fílẹ̀ tá a bá ṣe é kò sẹ́sẹ̀ mbẹ́ sétùmọ̀ ilé ìdíwá ní tá a bá ṣe é á sì kí ni àgbàlada àmọ́ tá a bá fílẹ̀ tá a bá ṣe é kò sẹ́sẹ̀ mbẹ́ àmọ́ ká ṣe é ló dáa òun ló pè wá so eléyìí òun náà pè ní súnà lọ́dọ̀ àwọn onífíkíù òun náà ni wọ́n pè ní mọ̀ndú ibẹ̀ yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sàti gbọ́ tó jẹ́ pé gbogbo nǹkan tó bá sọ pé súnà ni wọ́n mọ̀ ní kè sọ́ra yàn ìgbà àti ẹ̀bá ṣe lóòótọ́ yóò gbà ládá àpèjúwe lè pọ̀ nú àwọn ìjọsìn tá à ń ṣe gẹ́gẹ́ bí àwọn nàwáfílú àrọ̀wáàtì àwọn náfìlà tá a máa ń yàn tá a ká tó kírun kọ̀ọ̀kan àtìgbà tá a bá kírun kọ̀ọ̀kan tán àwọn eléyìí ní ti báyìí súnà ni súnà ni lákàṣe ẹni tí ò bá ṣe yóò gbà ládá ẹni tí ò bá ṣe òní kò lẹ́sẹ̀ kankan tí ó gbà kò kàn ní gbalada ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan míì lẹ́sìrìsì gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí àtiwák káàrò orin síwájú ká tó ṣe kíni síwájú ká tó sàlọ̀ àlá ká tó kírun so àtàwọn nǹkan míì lọ tó jẹ́ pé ìdájọ́ wọn ìdájọ́ súnà ni tó jẹ́ pé ẹni tí ò bá ṣe kò tẹ́sẹ̀ kankan lórí ẹ̀ àmẹ́ni tó bá ṣe yóò gbalada eléyìí lọ́dọ̀ àwọn ta ni lọ́dọ̀ àwọn alfuqaha lọ́dọ̀ àwọn onífíkíù ní táǹpè ní kínáǹgbókọ̀ rẹ̀ táǹpè ní súnà lọ́dọ̀ tiwọn nìyẹn ìtó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní lọ́dọ̀ àwọn òṣòlè yóòn tẹ́lẹ̀ karùn-ún àbẹ́lẹ̀ kẹfà 1 2 3 4 ẹlẹ́ karùn-ún mo ti ẹlẹ́ karùn-ún àgílọ́ ẹmọ́gbọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni ma yù kọ́ bílù kùrán ìtó tẹ́ ìdàkejì kùrán ókè tí wájí ìdáǹkà lẹ́ńsọ èmi ti fẹ́ pàtì ni tọ̀ ìgbàdá fẹ́ lò gẹ́gẹ́ náà ni súnnà ókè nínú àwọn sáàmù ìdájọ́ òun náà ni alfard àbí alwájib ẹlẹ́ẹ̀kejì òun náà ń pè ní àtúnnà ẹlẹ́ẹ̀kẹta òun náà ń pè ní kíni alharam ẹ̀tìbá àwọn ìsìn wọ́n máa ń pè ní alharam wọ́n máa ń pè ní almuharram wọ́n máa ń pè ní almahazur ẹ̀tìbá àwọn ìsìn almahazur bí zọ́ mim ha zọ́ wáw almahazur tẹ́láwọn nǹkan wọ̀nyí àwọn ni tí wọ́n máa ń lò fún kíni fáwọn nǹkan tó bá jẹ́ pé ẹni tó bá ṣe yóò jẹ́ yàlé lórí àmẹ́ tó bá fílẹ̀ tí ò ṣe yóò gbalada ẹni tó bá fi lè ṣe yóò jìyà gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí zina ẹni bá ṣe zina yóò jìyà abẹ́ni tí bá ṣe zina yóò gbalada pé kíni ó jìnà sí nǹkan tí gẹ́gẹ́ bí ká jalè ẹ̀tí bá ń sìn gẹ́gẹ́ bí lo nìkọ́f lo ó kó múra kó múra tán dáadáa kó jáde bẹ́ẹ̀ káwọn sọ rẹ̀ so eléyìí yani haram kóbìnrin obìnrin tó bá ṣerú nǹkan báhùn yani to akọb wọn ó jẹ níyà rẹ̀ ó ti gẹ́tẹ̀ báhùn àmóbìnrin tó bá wá bo òwò ara rẹ̀ látòkè délẹ̀ tí ó jẹ́ nìkan kan oríbi bẹ́ẹ̀ irú eléyìí ní sísí lóde yóò gbà ládá so eléyìí àwọn pè ní kí ni al-muharram awil haram awil ma'zur ìtó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni nǹkan tá à ń pè ní al-makru al-makru yàní nǹkan tá a kọ̀ nínú ẹ̀sìn ìtá al-makru yìí téèyàn bá filẹ̀ tí ò bá ṣe yóò gbà ládá àmọ́ téèyàn bá yóò gbà ládá àmọ́ tẹ́yìn bá ṣe ẹjẹ́ bá mi sì kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ ìtọ́jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà pè ní àlùmọ̀bá àlùmọ̀bá ìtọ́jẹ́ pé kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ kò sí ládá ń bẹ̀ nípìnlẹ̀ rẹ̀ àlùmọ̀bá àlùmọ̀bá ìtọ́jẹ́ pé kí ni kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ kò sí ládá ń bẹ̀ sórí eléyìí ní ti báyìí iná àná máa ń pè ní wọ́n máa ń lò ní pé àlìbáhà tọ́bá ní àlèbáha pé ìdájọ́ nǹkan yìí àlèbáha ni pé yàní bó ṣe kò tẹ́fẹ́ bó ṣe kò sí àládá so eléyìn gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ká jẹun nípìnlẹ̀ ká jẹun kò sí kíní bẹ́ẹ̀ kò tẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ kò sí ládá ń bẹ́ẹ̀ àmọ́ tó jẹ́ pé àwọn ìdájọ́ mi wà wá rò mọ́ ká jẹun ṣe pé wà wà ń bẹ́ẹ̀ ládá ó sì wà ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó wá lóhun ní jẹun títí tí ààrẹ òun fi wá lágbára ó wá ta rẹ̀ kú irú ẹni báwọn nídìí yóò jìyà rẹ̀ nítorí pé kíni nítorí pé ó mọ̀ọ́mọ̀ ó ti sábà bí ẹntì tó fi kú ni kẹ́kẹ́ bẹ́ẹ̀ náà ni inú àwẹ̀ ní ìtawẹ̀ bá dé nìsín a mọ̀ pé ká jẹun nìsín anímù báà ni àmọ́ lọ́sàn inú àwẹ̀ ká jẹun ó ti di kíni ó ti di haram ẹ̀sì báwọn nìsín àmọ́ oúnjẹ agbá nípìnlẹ̀ rẹ̀ ìdájọ́ rẹ̀ nu àwọn eléyìí àwọn ni yàní kíná rẹ̀ àwọn alhakamu shar'iyya al'amaliya kò jùmọ̀ àwọn báwọn náà lọ nínú òṣùlù so ibi tá a ti lọ ni pé ìtí ibi súnà yẹn tá ń pè ní alimandub àti àwọn èèyàn máa ń sí ìlò pé tá a bá sọ pé súnà nìkan a jẹ́ pé kò tẹ́sẹ̀ ń bẹ́ẹ̀nu ẹni tí ò bá ṣe so ó yàtọ̀ sí ra wọn ẹlẹ́ẹ̀ka àrùn àbí ẹlẹ́ẹ̀kẹfà abẹ́lẹ̀ka àrùn dé ẹlẹ́ẹ̀ka àrùn naam tó tí lápò yín dalẹ̀ òṣùlù yìí lọ́dọ̀ àwọn ní usulul fiqh tá a bá dákọ̀ súnà lọ́dọ̀ àwọn ní usulul fiqh ìtàwọn gbà lérò pẹ̀lú súnà ma sadara an rasulillahi sallallahu alaihi wasallam òun náà ni gbogbo tó bá wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ghayra al-Qur'an tó bá ti yàtọ̀ sí al-Qur'an min qawlin iná ọ̀rọ̀ ni aw fi'lin àbí iṣẹ́ ṣíṣe ni aw taqrir àbí tánàbí táwọn sàábé ṣe tó fi wọ́n ilẹ̀ lórí tí ò ní òdá ẹni pé ọ̀rọ̀ àwọn ní usul fiqh ìtàwọn fẹ́ lò ní pé ìtàwọn bá ti lè yọ ìdájọ́ bẹ́ẹ̀ òun làwọn fẹ́ lò tọ́lá àwọn ní usul fiqh kò sí tó kàn án pẹ̀lú gbà kékeré ànábì kò sí tó kà wọ́n ní òsúrù ìfíkì pẹ̀lú pé bóòlù ànábì tẹsẹ̀ mí títí tó fi jọ ogójì ọjọ́ ìtọ́ka àwọn ní òsúrù ìfíkì ni pé ẹ̀rí tá a bá ti rí tá a rí pé a lè yọ ìdájọ́ ń bẹ̀ ànábì ní la ta'kulu bishimal fa inna ash-shaytana ya'kulu bishimal ẹ̀wọ̀n ìjà anábì ni ẹ má jẹun pẹ̀lú ọwọ́ òsì nítorí pé ṣètọ́n ni má jẹun pẹ̀lú ọwọ́ òsì àwọn ní òsúlù fík àwọn ní ìdírú hadithi báwọn so wọ́n fẹ́ yọ ìdájọ́ ń bẹ̀ kí ni ìdájọ́ tó ń bẹ̀ yọ ń bẹ̀ ni pé kí ni ìdájọ́ ká máa jẹun pẹ̀lú ọwọ́ òsì ẹ̀dí nìsín so ní ìsìnwó ni á ìdájọ́ ká máa jẹun pẹ̀lú owó sí kí ni ìdájọ́ rẹ̀ haram ni kí ló fà tó fi jẹ́ haram ni pé ànábì ní la ta'kulu bishimal ẹ̀dìbá oníṣìn so ànábì ní ẹ má jẹun eléyìí nìsìn anáyù ni ànábì kọ̀ fún wa ẹ̀sẹ̀ wà náhàyù lit-tahrim tàbá ti rí pé ànábì ní ẹ má ṣe nǹkan báyìí ó túmọ̀ pé haram ni nǹkan yẹn àbí tàbá láwọn ìdájọ́ míì tó bá jẹ́ kó yíwa pé ah, haram kọ́ ló gbà lérò bóyá kìnnà pẹ̀lú makruh ni ànábì sallallahu alaihi wasallam òun ni ó gbà lérò ó di ẹlẹ́ẹ̀kẹ́ ló ta kà fúnra ó di ẹlẹ́ẹ̀karùn-ún àbí naam ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni wọ́n tún máa gbé súnà lórí kíni ma amila bihi sọ̀háàbá báadà nàbí sallallahu alaihi wasallam àwọn nǹkan táwọn sọ̀háàbá bá ṣe lẹ́yìn bàtà nàbí sallallahu alaihi wasallam ò sí má so eléyìí ìlànà ìmí ànábì ẹgbàmú wa sunnatil khulafa'ir rashidin àti ìlànà àwọn àrólé mi ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ wọ́n ní àrólé ànábì tá à ń sọ yẹn àwọn kan máa ń sọ fáwọn mẹ́rin ni ipe kèésà àwọn mẹ́rin o gbogbo àwọn tánàbì fílẹ̀ inú àwọn sọ̀hábà àwọn náà ni khulafa'u ànábì gbogbo ẹ̀yìn àwọn náà wọ́n ti kí ni àwọn ni wọ́n rólé fánàbì sallallahu alaihi wasallam so eléyìí inú àwọn túnmọ̀ súnà ní ìtò parí inú àwọn túnmọ̀ tán mú súnà òun náà ni pé ní tán pè ní súnà gangan òun náà ni al gẹ́gẹ́ bí alimami barbahari inú sáré sunna rahimahullah máa sọ pé asunnatu alislam huwa sunna wa sunnatu hiya alislam ẹ̀tì báwọn nìsín wọ́n ní ìta ń pè ní islam òun náà ni sunna ìta pè ní súnà òun náà ní kíni òun ní islam eléyìí náà pè ní nápè ní dáwò lọ́dọ̀ àwọn ní kíni lọ́dọ̀ àwọn ní usulul fiqh ìpé tẹ́ bá yí padà báyìí bákan náà ní ó bọ́ sí súnà ní islam islam náà ní súnà kò sí yàtọ̀ láàrin méjèèjì lọ́dọ̀ àwọn míì nínú àwọn onímọ̀ so èwo làwọn wá fẹ́ lò níbi eléyìí ìta fẹ́ lò níbi eléyìí nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí pé àtàmọ́sùkùbì súnà ẹ̀jẹ̀bá ní tàwọn ní hadith fẹ́ lò kí ni tàwọn ní hadith tí táwa fẹ́ lò kí ni tàwọn ní hadith táwa fẹ́ lò òun náà ni èyí tí ó jẹ́ pé kí tó jẹ́ pé wọ́n sàfihàn lọ́sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ ni ẹ̀dì báwọn nìsín nínú ọ̀rọ̀ àbí nínú iṣẹ́ àbí nínú tá anábì fi àwọn èèyàn ilẹ̀ lórí àbí ìròyìn anábì sallallahu alaihi wasallam alkhalkiya walkhulkiya ẹ̀dì báwọn so àbí gbogbo àwọn nǹkan mìíràn tó ní ṣe pẹ̀lú risala anábì sallallahu alaihi wasallam qabla al-bi'sa qabla al-bi'sa síwájú kan tó so látàdé eléyìí àwọn òròyìn tá àmọ̀mọ̀ anábì síwájú kan tó gbà anábì dìde gẹ́gẹ́ bí al-amana anábì

ipò súnà nábì sallallahu alaihi wasallam nínú ẹ̀sìn ipò alkùrán náà ni ìpè gẹ́gẹ́ bí alkùrán ṣe máa ń gbé òfin wá fún wa pé eléyìí ìdájọ́ rẹ̀ ní gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ náà ni súnà nábì sallallahu alaihi wasallam òun náà ní ṣe máa ń ṣe nǹkan ní òfin fún wa kọ́dà a rí islam tánmání ká wá ìrí rẹ̀ wá ní alkùrán táwà títà ní rí a rí pé ni ó ṣe kíni òun ni tó jẹ́ pé tá a bá sì láwọn nǹkan wọ̀nyí tá bá láà ní ṣe nínú ẹ̀sìn so a rí pé yóò dá wàhálà alẹ́ fún wa nú ẹ̀sìn kọ́lọ̀ ó lè yọ̀n jáde kó nú ẹ̀sìn so lápèjúwe gẹ́gẹ́ bá ti mọ̀ pé àkùránì sọ fún wa pé àkíní sọ̀lá ó sọ fún wa pé ká kírun ó sì ròyìn àwọn tí wọ́n máa kírun àmọ́ bó láti wá kírun yẹn a rí pé àkùránì ó sàlàyé rẹ̀ fún wa ní fọ́sí wẹ́wẹ́ inú súnà nàbì sallallahu alaihi wasallam láti mọ nǹkan tí wọ́n pè ní al iná pè ní iqama ní ti kò sẹ́ni inú al so gẹ́gẹ́ bá ti máa ń pè ń kò sẹ́ni inú al pé suratul fatiha ọ̀ràn àyàn ni lórí irun pé kò sẹ́ni tó lè nínú alukur'an àti gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí láàwì nígbà tábà wà ń forí kalẹ̀ kí láàwì nígbà tábà wà ní tábà ti torí gbogbo àwọn nǹkan tó jẹ́ ìka islam yóò tẹ́kíní yóò pa tí kò ní ṣe tó bá ti mọ̀ pé àwọn òfẹ́ tẹ̀lé súnà nabi sallallahu so idan bó láti wá máa mọ súnà nàbì sallallahu alaihi wasallam tá a bá fẹ́ lo súnà nàbì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí sheikh wa ah, muhammad salih ibn usaymin rahimahullah wa isalaye fún wa nínú tí àwọn musala alhadith mi muqaddima rẹ̀ wọ́n ní súnà nàbì sallallahu alaihi wasallam ẹni tó bá fẹ́ lò gẹ́gẹ́ bí ẹ̀rí àbí tó bá fẹ́ máa fi ṣiṣẹ́ ṣe ó ní ìdí nǹkan méjì kan yahtaju ila an-nazarayn ó ní ìdí kó wòye sí nǹkan méjì kan so kí ni nǹkan méjì alákọ̀ọ́kọ́ tí ó wò òun náà ni yàní ṣubútù súnà pé ṣé eléyìí ó só fẹsẹ̀ rìn rẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé súnà ni yàní sáàrí pé ànábì sọ lóòótọ́ nítorí pé gbogbo tó máa fi tàbí sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ náà kọ́ ní fi máa lálàáfíà dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn kan mí bẹ̀rẹ̀ sí kọ́lá yóò gbajúmọ̀ láwùjọ wa pé ah nǹkan báyìí nǹkan báyìí ẹ̀tí bá mi kásọ̀ pé káṣẹ̀ kọ́ ọmọ sétí ọmọ àmọ́ rí pé wọ́n mọ̀ mú hadith wá lóòótọ́ àmọ́ hadith tí ò lálàáfíà ni so ìdá ni eléyìí ní ti àlejò kí ni àlè ló pé yàní inú súnà nàbì sallallahu alaihi wasallam so àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé tábà wò nínú ẹ̀sìn á rí pé kí ni á rí so ìdá ká tó máa lo súnà nàbì pé súnà nàbì lélẹ́yìn a gbọ́dọ̀ rí pé súnà yẹn ó lálàáfíà tabati wa rikó lálàáfíà látọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam a tún wá wò pé kí ni ipé ṣe súnà yìí à ń tọ́ka lórí ìdájọ́ ta fẹ́ lò fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí súnà mi ń bẹ àtọ̀dà nẹ́bí náà láti gbọ́ olóòtọ́ àmọ́ n tí ò tọ́ka lé lórí lónà dájọ́ òun làwọn gbé lé lórí ẹwà nẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí wa pé àwọn sàhábà lànẹ́bí sọ̀rọ̀ yìí àwọn sàhábà sì gbọ́ yé wọ́n gbọ́ yé qawlan wa amalan àwọn sàábì gbọ́yé lọ́rọ̀ bánàbí ti sọ fún wa wọ́n gbọ́yé ní iṣẹ́ wọ́n sì lò nígbà yóò ayé ànábì sallallahu alaihi wasallam àti lẹ́yìn rẹ̀ wọ́n lò pẹ̀lú àwọn oníbídá so kẹ́nìkan wá dé lónìí kó wá sọ fún wa pé kullu bídá tí kò ẹwọ ní ìsìnkẹ́ pé hadith tó fẹ́ lò fún hadith hadith yẹn hadith yẹn hadithun sáàbì hadith tó lálàáfíà látọ̀dà nabi sallallahu alaihi wasallam lakin min haythu dalala àmọ́ pé hadith yìí nǹkan tí ń tọ́ka lé lórí àríkẹ́ ní ìṣe kíni ó ti gbé e lọ síbi tí ó túmọ̀ sí so àwọn nǹkan wá pọ̀ báwọn náà lè pé ọ̀tọ̀ ni tí ó máa sọ ọ̀tọ̀ ni tẹ́lòmí ó máa sọ gẹ́gẹ́ bí káwálẹ̀ nìkan lónìí kọ́ wá ní ah, ẹni tó bá ti lo nǹkan míì lẹ́yìn ọwọ́ mẹ́ta wọn ó ti dìdákẹ́jì súnà ó ti di kíni ó ti di bídíà wọ̀bí sáàlì irú ẹni báwọn ti di kèfèrí ó ti jáde kó nú ẹ̀sìn a sọ fún pé a ah, eléyìí nìsìn eléyìí sàgbọ́yé anábì sallallahu alaihi wasallam shaitani àgbọ́yé shaitani lélẹ́yìí torí pé ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà àtàwọn sálàf tí ni wọn ò gbọ́rù nǹkan báwọn yé kò rọrùn ká gbọ́ná sùkáyé àfi kí ó jẹ́ pé àwọn sàhábà wọ́n ti kí ni wọ́n ti gbọ́ yé lọ bẹ̀ síwájú wa àwakọ́lá dé lónìí tásẹ̀ wá sí kíni táwà sọ pé ní tẹ́lẹ̀ ìsọnú ẹ̀sìn ní tẹ́lẹ̀ ìwínú ẹ̀sìn ní in tí wọ́n ti ṣe kalẹ̀ òun làwọn máa ma lélẹ́rí òun láàmọ̀ ṣe gbìyànjú táàmà kàtàmà wádìí rẹ̀ káàkiri tàbí rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó fi yé wa nínú ẹ̀sìn so ìlà ń tàbá sọ pé súnà nàbì sallallahu alaihi wasallam nǹkan méjìlá nídìí ṣé súnà ilá làáfíà ṣé súnà yìí ń tọ́ka lórí kíni ìdájọ́ tí a fẹ́ lò fún tàbá ti alaihi wasallam ni a ti mọ̀ pé ni fún wa ìpè ká ṣe so síwájú kó tó kan lílò gan àtàmọ́sùkù tá a sọ yìí bí súnà kádìrọ̀ mọ́ súnà nǹkan kan bẹ́ẹ̀ nú ẹ̀ tó yẹ ká gbọ́yé ìtumọ̀ tó yẹ ká gbọ́yé nú ẹ̀ náà ni pé kí ni àlàbújá min talabil pé a gbọ́dọ̀ wá mímọ̀ àkọ́kọ́ nìyẹn nítorí pé ààlè dìmọ́ òfúrúgbádá ààlè dìmọ́ tí ó tí kí ni nǹkan tá a ní ká dìmọ́ Nabi sallallahu alaihi wasallam kí wá ní súnà tá dìmọ́ a wá ìmọ̀ nípa súnà nabi sallallahu alaihi wasallam tá a bá wá wá ìmọ̀ ìta ìmọ̀ yẹn láwà sí kíni láwà dìrọ̀ mọ́ òun náà ló fàá tó yẹ pé tá a bá lọ wo a rí pé ká wá mímọ̀ káàkiri yìí a nǹkan tí Allah subhanahu wa ta'ala tí ó pàtàkì rẹ̀ ni anábì sallallahu alaihi wasallam òun náà pàtàkì rẹ̀ fún wa kọ́lá àwọn sọ̀hábà rẹ̀ àwọn náà pàtàkì rẹ̀ fún wa pé ká wá mímọ̀ yìí a ó ṣe pàtàkì púpọ̀ èèyàn kì ti ṣiṣẹ́ nínú Islam síwájú kó tó mọ ìmọ̀ tó fẹ́ ṣiṣẹ́ lórí àwọn ní mímọ̀ sọ fún wa pé ẹni tí máa ń ṣiṣẹ́ síwájú kó tó rí kó tó wá ìmọ̀ kò mọ̀ nípa nǹkan tí ń ṣiṣẹ́ nípa rẹ̀ irú ẹni báwọn nísìnyí àfiwé irú ẹni bẹ́ẹ̀ àfiwé rẹ̀ náà ni àwọn nàṣọ́ra àwọn kírísítẹ́nì àwọn ni wọ́n máa ṣe kí ni ya'maluna bila ilm wọn ò ní ní mímọ̀ wọn ó sì máa máa lo ìfẹ́ inú ó máa fi ṣiṣẹ́ so ẹni tó bá tún wá ní mímọ̀ yìí tán tí ò bá tún lò àpèjúwe tiẹ̀ ó dà bí àpèjúwe àwọn Yahudi náà ni Allah subhanahu wa ta'ala fi kíni ló fi bu ẹnu àtẹ́lu àwọn méjèèjì nípa rí suratul fatiha ó ní siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim walad dalin yàtọ̀ sí àwọn tó ṣe kíni àwọn tó bínú sí ẹ̀tí bá ní tàwọn ọ̀sọ́rá nítorí pé wọ́n ṣẹlá ìní mímá wọ̀dọ̀lú àtàwọn tí wọ́n sọnù nítorí pé wọ́n ní mímá wọ́n wá ṣe kí ni wọ́n wá lo ìmọ̀ yẹn wọ́n ń dáwọ́ bo ìmọ̀ wọn wá ń fi ìfẹ́nu wọn wọ́n fi ń ṣèdájọ́ àwọn méjèèjì náà ni ò dáa kéèyàn kó sínú ìlànà wọn nínú Islam so iran tàbá sọ̀rọ̀ fún wa nípa ìmọ̀ irú ìmọ̀ wo là ń sọ fún wa ipe ká wá irú ìmọ̀ wo òun ni mùsùlùmí gbọ́dọ̀ wá ìmọ̀ tá a gbọ́dọ̀ wá tá a bá sọ pé ìmọ̀ lọ́lá àbí ìmọ̀ ní ó ní kíná kókó rẹ̀ ó ní ládá lórí ìmọ̀ tá à ń sọ fún wa ìmọ̀ mẹ́ta náà ni o gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ìsọ fún wa wọ́n ní al-ilmu qala Allahu qala ar-rasulu ó ní tá ní mímọ̀ òun náà ni qala ìmọ̀ tí Allah subhanahu wa ta'ala قال الرسول إمان تيو جيجا النبي صلى الله عليه وسلم قال الصحابة أتي إمان تيا وان صحابة صو إنتي ما قارن قولي لوري so àwọn eléyìí àwọn ní ìmọ̀ tí èèyàn máa wákàtí tí ó máa gbàládá lórí ẹ̀ àwọn ìmọ̀ <clears throat> tailor àwọn ìmọ̀ carpenter àwọn ìmọ̀ kíná fún kọ̀rẹ̀ bricklaying àwọn ìmọ̀ eríṣiríṣi abẹ́lọ ṣe medicine abẹ́lọ ṣe engineering abẹ́lọ ṣe gbogbo eríṣiríṣi ẹ̀kọ́ táwọn èèyàn máa ń kọ́ káàkiri gbogbo àwọn ẹ̀kọ́ eléyìí nípìnlẹ̀ wọn ẹ̀kọ́ ayé ni ẹ̀kọ́ tá a fẹ́ fi wá kí là á jẹ kí là á mu èyàn tún lè wá mọ gba aládàá látara rẹ o téèyàn máa ń lò lọ́nà tó dáa ìwọ́n tó kọ́ bíríkì làrísìn tó mọlé kọ́ tó wá di pé àwọn èèyàn gbéṣẹ́ fún pé àwọn fẹ́ kọ́lé sìmẹ́ǹtì mẹ́wàá ní òtò oní á sìmẹ́ǹtì ogún ní òtò ìwé ilé oníṣìí báyìí látara ṣẹ́ òyìnbí yóò tún máa ṣe kí ni yóò tún máa gbẹ̀tẹ̀ àwọn ah, tó bá ní sìmẹ́ǹtì mẹ́wàá ní òtò mẹ́wàá náà ni ó sì tó ìwé ilé oníṣìí yóò tún balada kó ṣe kí ni ó sọ òdodo lórí iṣẹ́ rẹ̀ tó kọ́ so àmọ́ ìmọ̀ kan bẹ tó jẹ́ pé pẹ̀lú pé èèyàn kan tí èèyàn ń kọ́ lásán tó rìn lójú ọ̀nà rẹ̀ ó tún máa gbalájá lórí eléyìí o náà ni àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ fúnra wa yẹn pé al-ilmu qala Allahu qala ar-rasul so ìmọ̀ eléyìí ìmọ̀ tó ṣe pàtàkì ni tó jẹ́ pé gbogbo mùsùlùmí àwọn lágbọ́dọ̀ gbìyànjú ká wá ìmọ̀ yìí òun náà ló fà tó jẹ́ pé àwọn fún fún wa pé àwọn tó ní mímọ̀ àwọn tí wọ́n wá mímọ̀ ẹ̀sìn tí wọ́n sì nímọ̀ nípa ẹ̀sìn hum warasatul anbiya àwọn ní mímọ̀ yóò àwọn ni wọ́n jogún àwọn ànábì wọ́n jogún àwọn ànábì tó ti lọ warithul ilm àwọn tá à ń sọ yìí wọ́n jogún mà man akhadahu akhadha bi hazzin wafir ẹni tó bá wá mú ìmọ̀ yìí lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run yàní to bá wá ìmọ̀ yìí káàkiri tó fi nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn akọ̀dà àbí hazin wàfẹ̀ irú ẹni báwọn nísìn òun ti mú ìpín kan lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run tó jẹ́ pé ìpín kan ìpín kan tó pé ni yàní pín tí ò sábùkún bẹ́ẹ̀ ni òun náà ni ìmà anábì wá ní wa man salaka tariqan ẹni tó wá wá rin ojú ọ̀nà kan tí ń rìn lójú ọ̀nà kan yatlubu bihi ilman tó yẹ kó ojú ọ̀nà tó là kalẹ̀ tí ń rìn yìí ìmà ní fi ń wá káàkiri sahalallahu lahu tariqan ila aljanna Allah subhanahu wa ta'ala yóò ṣe ojú ọ̀nà kan ní rọrùn fún tí ó fi wọnú aljanna tó bá dijọ́ gbé dàlùkìyàmà so hadith yìí nìsín yàní ń jẹ́ kó yé wa pé pàtàkì ìmọ̀ ẹ̀sìn tàbá lọ wo ó ibi táyé dé lónìí ọ̀pọ̀lọpọ̀ wa àka ìmọ̀ ẹ̀sìn kún mọ́ tàbá wọnú wákàtí 24 hours ta ní láyé nìsín èwo mélòó wákàtí mélòó la fi ń wá nípa ẹ̀sìn wákàtí mélòó la fi ń wá tí ò yé wa nípa bá ṣe jọ́sìn fún Allah subhanahu wa ta'ala wákàtí mélòó la fi ń wá nípa bí ọ̀rọ̀ gbèsè alkiyama wa bá ṣe dé bá Allah subhanahu wa ta'ala ní ọ̀rùn wákàtí mélòó la fi ń wá so ní títà bá wò nísìn lẹ́nu sátidé àti sunday òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ń ráyè láti ṣe kíni láti fi wá ìmọ̀ nípa tó jẹ́ pé àwọn ọjọ́ tó kù láti monday tó dijọ́ friday kọ́lẹ̀ ìlòmí ìjọ́ méje gbogbo ọjọ́ méje tó nínú ìgbésí ayé ẹ̀ òun náà ni ó fi wá kátà kárà lọ kò sí tó kàn nípa ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ so gbogbo tá wá ń wá káàkiri tá à ń sọ pé a fẹ́ jẹ́ eléyìí a fẹ́ da eléyìí a fẹ́ tó báyìí a fẹ́ dà báyìí gbogbo ẹ̀ yẹ́yẹ́ gbogbo ẹ̀ ládàá fáwọn kan tí wọ́n jogún ẹ̀ gbogbo ẹ̀yẹn láàfin fáwọn kan tó jẹ́ pé àwọn kan máa jẹgbádùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí ó wò pé nítorí ọmọ ó wò pé nítorí fámílì ó wò pé nítorí ìyàwó ẹlòmí lè dáná ẹlòmí ṣe 419 ẹlòmí ṣe jìbìtì so látara gbogbo wàhálà tí ń ṣe nísìn ó kó owó jọ ó ní millions lákàntì ó ní mọ́tò ó kọ́ lé kalẹ̀ lẹ́sìrìsì yóò kàn ọ̀sán kan òru kan yóò kàn sùn ní kò ní jímá so irú ẹni yìí nísìn báyìí ó ti kú gbogbo tó ṣe káà tó fi kalẹ̀ nísìn àwọn ọ̀gọ́jọ ogun rẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn ti máa jẹ̀gbádùn na ló bá jẹ́ ànábì sallallahu alaihi wasallam ó ní ọmọ ànábì adama a ma sọ mali máàlì máàlì pé á ah, eléyìí lówó mi ẹ má débi mọ́tò mi o ẹ má débi ilé mi o ẹ má débi ilẹ̀ mi o ẹ má débi eléyìí ẹ má débi eléyìí a ma kà pé dúkìá wa dukia rẹ̀ léyìí ànábì sallallahu alaihi wasallam wájú kó yẹ wa pé ń tá a lè pè ní dúkìá rẹ̀ tó lè fọ́sọ̀ àpá ah, ni dúkìá mi òun náà ní kí ni má àkàlìtà òun náà ní tó ti jẹ sínú ara rẹ̀ ló ń jẹ dúkìá rẹ̀ nu dúkìá rẹ̀ o ní tó bá ti wọ̀ lásọ tó wọ́ tó sì gbó dúkìá rẹ̀ nù dúkìá rẹ̀ ni owó tó bá fi ṣe sàárà fáwọn èèyàn tó yẹ pé ládàá rẹ̀ wọ́n ti wá lọ lè kọ́ kalẹ̀ fún ọ tó máa lọ lè bá lọ́jọ́ gbídà kìámà dúkìá rẹ̀ ojú mẹ́ta wọn lọ kì tó wà nínú báǹkì nísìn dúkìá dúkìá ni máàlùl wàràsà làlábì pé àlábì ní máàlùl wàràsà owó àwọn tí ó jogún nù òun náà ló fà lórí tó wáyé pé bẹ́ẹ̀ ni bá ti kú tán nísìn aṣọ tó bá wọ̀ sọ́rùn kó wọ gíní ten thousand kó jẹ́ pé olówó tá wí olówó tó kó jẹ́ mílíọ̀níà ní táwọn ọmọ ìwọ́kọ́ sí ni pé ah, ẹ̀sà kọ̀kọ́ bọ́ aṣọ lọ́rùn wọn náà aṣọ funfun náà ni tí wọ́n bá rọ aṣọ ara mi lónìí wọ́n rọ aṣọ ara mi tí wọ́n fi sin ọ́ wọ́n bọ́ aṣọ lọ́rùn rẹ̀ tó ipá góńbẹ lọ́wọ́ rẹ̀ ẹbọ ago lọ́wọ́ rẹ̀ tó ipé kílẹ̀ gbórúkọ rẹ̀ kí ló tún lè wà lára obìnrin tó ipé góòdì ń bẹ lọ́rùn rẹ̀ wọ́n ní ah, ẹ̀tú góòdì ọrùn rẹ̀ fi sọ́wọ́ góòdì ni ọ̀rọ̀ àkọ́mọ́jẹ́ góòdì gbogbo ẹ̀yẹnyẹ́ ni wọ́n tù lára rẹ̀ yóò wá kú kíni yóò wá kú aṣọ funfun lásán òun náà ó fi kíni òun ó fi dáàbò bọ́ òun náà ló fà tó jẹ́ pé bá a ṣe wá láàṣẹ lọ wọ́n kàn fi aṣọ bàtírí wá ní kó pé kíni kó pé hóhò òun náà ni ó gbéyàn sí aṣọ wọn àti ló jẹ́ fún wa bá a ṣe lọ bá a ṣe wáyé táà mú nǹkan kan wáyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láà lọ táà ní mú nǹkan kan ni ìmọ̀ ẹ̀sìn ni ká wá ìmọ̀ nípa ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn èyàn dàgbà fún ìgbé pé á ah, èmi ò lè wá mímọ̀ máa o ẹlùmí ọmọ sọ pé á ah, àwọn ọmọ wa ní ọmọ kí yòókù tí tó bá ti jọ ògbéjà alìkìyàmá ọmọ rẹ̀ ní ọmọ dáhùn gbogbo béèrè tí mo béèrè inú ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ tí tó bá ti jọ ògbéjà alìkìyàmá ọmọ rẹ̀ inú àkáǹtì ọmọ rẹ̀ ló ti múṣẹ́ tó fi wà lìjánà torí pé Allah subhanahu wa ta'ala sọ fún wa bàbá al-mar'u min akhihi tó bá jẹ́ ọ̀gbìn ìdàkà àmọ̀ táà ń sọ yìí ọmọ ìyá ọmọ sáfúnra wọn ọmọ ìyá tí wọ́n fẹ́ràn ara wọn tí wò lè fẹ́ra wọn lẹ̀ yóò mọ̀ sáfúnra wọn wa ummihi wa kọ́dọ̀ ọmọ ọmọ sáfún ya rẹ̀ bó jẹ́ pé inú ẹ̀ ló gbà jáde bó ṣe fẹ́ràn ìyá rẹ̀ tó ẹlòmíì bó kú bá kú ti yóò ní ẹba ń sísàárẹ̀ ẹ̀ tí wọ́n á mọ̀ papọ̀ pé ẹ̀sẹ̀ pé rọ́nà ni kò lè wọ́n máa ní kó sí wọn papọ̀ kò lè gbà sí àwọn papọ̀ so irú ẹni báwọn nìsín tó bá jẹ́ ògbìdì àlìkìyàmọ̀ wọ́n máa sá fúnra wọn ni ó mi ìwà àbí yóò sá fún wọ́n máa ń fi láti jẹ̀mí ẹ̀kọ́ wọn máa sá fúnra gbogbo èèyàn tí ń bẹ láyé wọn ní fẹ́ káwọn pàdé ara wọn látara pé kíni ipe ti tèmi tó mi lẹ́rù tèmi tó mi wàhálà kọ́nkálùkù máa ṣe kíni kọ́nkálùkù máa rántí ẹ̀ òun láàmà bá tó adíjọ́ gbé dàlùkì so ẹni tó bá lágbọ́ yé eléyìí tí wàá lóde tó fẹ́ ṣe súnà tó bí rẹ̀ tó wà ní ẹ̀rù òbí rẹ̀ ní mbà òbí rẹ̀ tó wà ní adíjọ́ gbé dàlùkì àmà ẹ̀ pin gàrí ni kọ́nkálùkù ṣe kíni yóò máa bá tiẹ̀ lọ ni tó bá dìgbà tó kálùkù bá ti wà ní jẹ́nà láti máa lọ rí ara pé ìyá mi ní bàbá mi lélẹ́yìí àmọ́ síwájú kí ó kálùkú tó mọ bí tí ọ̀rọ̀ rẹ̀ ó já sí ó ń kálùkú mọ̀ sá fúnra wọn ni so ìyá yìí ló wá ní bàbá yìí ló wá ní ọmọ lò ní kọ́ọ̀bù òun náà wá ní torí pé yà mí ni mọ́ lò ní kọ́ọ̀bù òun náà ni ó jẹ́ lò bàbá yìí ló ní ọmọ ṣe tún náà òun náà lọ́wọ́ torí pé ìfẹ́ rí bínú bàbá mi ìfẹ́ kí bàbá mi ó bínú sí mi ni ìfẹ́ kí n ṣe bàbá mi ni olófà àti ìfi tún náà nàbí sallallahu alaihi wasallam ṣé tó bá dijọ́ ògbéjà kìámà ṣé lè yìí tó fún ọ ní àwíjàre wájú Allah subhanahu wa ta'ala nítorí Allah subhanahu wa anabi sallallahu alayhi wa sallam ó ti clear gbogbo ọ̀nà sáfẹ́ sáti fún wa tó bá dijọ́ gbéra kìyàmá yá Allah subhanahu wa ta'ala ló sọ fún wa náà al-Qur'an ìpè wa bil walidayni ihsana wọ́n tí ó mọ̀ wípé ọlọ́run pé ẹsẹ̀ dáadáa sáwọn òbí méjèèjì òbí rẹ̀ wá ń sunkún òbí rẹ̀ ń banújẹ́ ó ní nìkọ́ọ̀bù tó ń lò yìí àfikò sí kò tẹ́mi lọ́rùn ni tí èsè pójú rẹ̀ ló lò sí o èsè pójú ìyá ló fi bò ojú ara ẹ̀ náà ló fi bò ìyá tó wá ní òtẹ́hun lọ́rùn bàbá tó ní òtẹ́hun lọ́rùn ah orú ọmọ kí ló kọ́ pẹ̀lú orú ọmọ ewé òlórú mú àìbí ah, ń tẹ̀lé súnà nábi sallallahu alaihi wasallam ni so eléyìí ní ti báyìí àkéyàn ah, wá wò pé ah nítorí pé àyà Kùránì sọ pé ká ṣe dáadáa sáwọn òbí wa àyà Kùránì ní ká mọ́ sí sí ọ̀tí wọn òun náà ló fà tí mo fi ní èmi olóni kọ́ọ̀bù nítorí pé kíni ànábì ní ká mọ́ kọ̀rọ̀ sí ah, Kùránì ní ká mọ́ kọ̀rọ̀ sí òbí wa lẹ́nu ànábì sallallahu alaihi wasallam pàtàkì bèèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù ànábì ní ashirku billah ó ní ká ṣẹbọ Allah subhanahu wa ta'ala wọn á ní kí ló tún kàn lẹ́yìn rẹ̀ ànábì ní uququl walidain ká ṣẹ gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n sì àtìgbọ́ rẹ̀ débi pé kí ni kọ́dà bóbi bá ní ó tako tọlọ́run náà àbí kó tẹ̀ lóbi kó bàbí níyọnu rẹ̀ so eléyìí ó tako àgbọ́yé ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà rẹ̀ níbi àwọn àyà yìí kí ló fà tó fi tako anabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àwọn kan tẹ́jọ́ kan nínú àwọn sàhábà ó wá yẹ nìkan lélérí wọn lérí wọn pé tọ̀ àti lílọ tẹ́ ń lọ yóò ẹni yìí òun ní kó máa pàtẹ fún yín ibi tó bá ti ní ẹdúró ní ẹdúró ibi tó bá ti ní ẹmọ́ dúró ẹmọ́ dúró ń bẹ́ tó bá ní ẹsẹ ní ẹmọ́ ṣe ó wá ní ọyá ẹ lọ ga ó ní ọyá ẹ dáná sígi wọn dáná sígi yẹn ó ní ọyá gbogbo yẹn mọ́ sòkẹ́ mọ́ wọnú ẹ̀ báwọn yẹn ti bẹ̀rẹ̀ sí kàdí sẹ́yìn ló pé a ti máa wọnú náà pé iná náà la sá fún tàbí lọ lè gba Islam tàbí lọ lè bá nẹ́bì owó tẹ̀tún wọn máa ti wá wọnú náà a ní wọnú náà yóò wọn wá bẹ̀rẹ̀ sí fa ọ̀rọ̀ yìí títí wọn padà sí lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam wàtí wọn dọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam a anábì ní káìpẹ́ bá lọ lè wọnú náà ni law dakhaluha ma kharaju minha kí ló fà ànábì ní innama ta'atu fil ma'ruf pé títẹ̀lé ta ní ẹ máa tẹ̀lé ibi dáadáa là ń sọ pé tán bá payín láti dáadáa ẹ tẹ̀lé wọn àmọ́ tán bá ti ní ẹpa ẹsẹ̀ tí ò da tí ò bẹ́sìn wọn ẹ̀ ní tẹ̀lé wọn ni kò ní o bú wọn mọ́ búyà rẹ mọ́ bàbá rẹ mọ́ bú wọn o ti bá wọn nísìn mọ́ pèjì àbùkù sí wọn kọ́dà mọ́ fi ìṣe sí torí pé ẹlòmíì bẹ ìṣe sí rẹ̀ náà gan kò ní fẹnu búyàn ni àmọ́ yóò fi ìṣe sí búyàn tí ó mọ̀ pé ah, eléyìí kàyàn lábùkù kọ́dà mọ́ ṣe yìí fún wọn àmọ́ tí wọ́n ní o ṣe tí ò bẹ́sìn mu wọ́n sá mọ́ ṣe ìtàní o máa ṣe tó bẹ́ẹ̀ sì ń mú òun ní kí wọ́n máa ṣe ìtàní àbí pé àkíyèsí wa sínú anábì sallallahu alaihi wasallam tó wá sọ ń bò mí tó tún ti wá kílẹ̀ fún wa dáadáa ó ní la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq ó ní gbogbo ẹ̀dá wọn bá ṣe wo ma la ta'ata li makhluqin lọ́dà wọn ní lóga la nakra àwa rí pé náhíyà tó wá ń bẹ̀ yànlá náhíyà látọ́ àtà di makluk àbí lánàfíà so ó ní ìdí máa ń kójọ ni pé tùfídùl umum yóò kó gbogbo ẹ̀dájọ ni nínú hadith yìí náà fi sọ pé látọ́ àtà di maklukin fi khaliq òun náà pè ní àdínákọ́rọ́tú fi síyáàkì náfí wà tùfídùl umum so ànábì ní kò sí títẹ̀lé fún ẹ̀dá kankan látọ́ àtà di maklukin kò sí títẹ̀lé fún ẹ̀dá kankan ìyá rẹ ni bàbá rẹ ni bàbá bàbá rẹ ni màmá màmá gbogbo bá ṣe wò jẹ́ ẹlòmíì wá ń bẹ lónìí tó jẹ́ pé ó ti rí ṣe lọ́dọ̀ ìyá ẹ̀ kò ní kúnlẹ̀ fún ìyá kò ní kúnlẹ̀ fún bàbá gbogbo súnà ní ẹni ṣe lọ́dọ̀ àwọn òbí rẹ̀ àwọn tó bá dẹ́dọ̀ tó bá dọ́dọ̀ àwọn kan tí wọn ò níwọ̀ kankan lérí ẹ̀ ẹ̀rú ma wá bà kò lè ṣe súnà nàbí yóò máa dọ́gbọ́n tẹ̀ díẹ̀ díẹ̀ tó bá dọ́dọ̀ àwọn ọ̀gá rẹ̀ níbi yóò máa dọ́gbọ́n tẹ̀ gbogbo eré ìsìn ó tó bá mú ọ tán bá ní òlẹ́tọ̀ fóbi tó bí ọ tó ní gbogbo wà lórí rẹ̀ bóòlù tí wá lẹ́tọ̀ fẹ́nìkan tó ma wá serú nǹkan bá ń fún ẹlòmíì so idan anabi sallallahu alaihi wasallam ó ní la ta'ata li makhluq kò lẹ́tọ̀ fún wa ká tẹ̀lé ẹ̀dá kan fi ma'siyatil khaliq níbi tá ti ṣe ọba tó dẹ́dà gbogbo tí má ti ń jẹ́ ẹ̀ṣẹ̀ nínú ẹ̀sìn òbí kan ò gbọdọ̀ pa ọ́ látẹ ipe kò òun náà pítán tí wọ́n pí tẹ̀lé mi àbí gbogbo èdè ìsọ́mọ́ fi samọ́ yẹn a ò gbọ́dọ̀ má lọ bí fìdáwò rẹ̀ o jọ mẹ́jọ ni fìdáwò o sì gbọ́dọ̀ má lọ ọwá wò pé a kí màmá mi má bàa bínú nítorí okùn ẹbí a jẹ lọ fìdáwò o lọ bí fídíà nìyẹn so èyẹ ti tẹ̀lé a ẹ̀dá míì níbi ọ̀nà tí yóò ti ṣe Allah subhanahu wa ta'ala so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi táwọn èèyàn fẹ́ mọ́ tó pé náà àwọn èèyàn máa ń dùn lé lórí ìgbà nǹkan tí mo fẹ́ ni tí mo fẹ́ ni tó àwọn pé mo bí ọ lóòótọ́ tí mo fẹ́ ni o sì gbọ́dọ̀ bá mi fẹ́ ni so eléyìí ẹ̀wọ́ lọ tẹ̀lé òbí yẹn bẹ́ẹ̀ torí pé gbogbo àwọn nǹkan báyìí nǹkan tí máa ń ṣe kíni tí máa ń ṣokùnfà ìyà fún yàn níwájú Allah subhanahu wa ta'ala ni so idan àti wá mọ̀ pé ìmà kí ni pàtàkì mímà ipe pàtàkì mímà òun náà ni pé kíni ipe Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá rin ojú ọ̀nà kan tí máa ń wá mímọ̀ káàkiri Allah subhanahu wa ta'ala yóò ṣe ojú ọ̀nà kan rọ̀ fún tí ó fi ṣe kíni tí ó fi wọ àlìjẹ́nà tó wá jẹ́ ògbéjà kìámà tẹ́rẹ́bẹ̀ náà ni ànábì sallallahu alaihi wasallam ó tún sọ fún wa nínú hadith mi ipe àwọn màláìkà tẹ́ rí wọ́n wá tẹ́ ìyẹ́ wọn kalẹ̀ fún tó pé wọ́n máa wá ìlérí àwọn ìyẹ́ màláìka yà ni wọ́n wà níbi ìsọ́ àwọn màláìka ìsọ́ àwọn màláìka tí wọ́n máa sọ wọn káàkiri tí wọ́n ní jẹ́ ká burú ṣẹlẹ̀ sí wọn anábì sallallahu alaihi wasallam ó wá ní akẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ káàkiri tẹ́ rí wọn ó ní gbogbo nǹkan tí ń bẹ láyé ní ọmọ sàdúrà fún gbogbo nǹkan tí ń bẹ láyé ní ọmọ tọrọ àforíjì fún so eléyìí ó túnmọ̀ pé kí ni ó túnmọ̀ yí pé yàní orí ńláńlá ni fúnyàn kéèyàn máa wá mímọ̀ káàkiri àǹfààní ńláńlá bẹ́ẹ̀ fúnyàn kéèyàn máa kọ́ ìmọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn kẹ́bẹ̀ẹ́ náà ni alábi sallallahu alaihi wasallam ó tún sọ fún wa níbòmí ó ní man yuridillahu bihi khairan yufaqihu fid din ó ní ẹni tí Allah subhanahu wa ta'ala bá fẹ́ orí fún tó wá fẹ́ kó wà ní àwọn èèyàn rẹ̀ yufaqihu fid din yóò fún lágbọ́yé inú ẹ̀sìn yóò máa gbọ́yé nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìmọ̀ táwa ń sọ fún wa yìí ìmọ̀ pé oríṣiríṣi ìmọ̀ mi ń bẹ tó jẹ́ pé ìmọ̀ tún láti lágbọ́dọ̀ mọ̀ fúnra wa gan tí ó wúlò fún wa ìmọ̀ mi ń bẹ tó jẹ́ pé ìmọ̀ tó lékún táàtì máa ṣe kí ni táàtì máa fi kọ́ àwọn èèyàn káàkiri ọ̀tọ̀ làwọn eléyìí ìyí tá à ń sọ fúnra wa ní sinmi pé ìmọ̀ tó ṣe pàtàkì fún ọ̀gẹ́gẹ́ fúnra rẹ bó ló ṣe kírun kí ló túrun kí ló bànújẹ́ yàní kí ni nǹkan tó ba ẹ̀sìn jẹ́ gangan lálàkọ́kọ́ kí ni tó lè sọ mùsùlùmí di kèfèrí so ìyẹn gbọ́dọ̀ mọ eléyìí kó wá ìmọ̀ nípa rẹ̀ kó dẹ̀ mọ àwọn ẹ̀rí lórí ẹ̀ tún láti ní fún nítorí pé kí ni ẹni tí ò bá mọ tí máa ba Islam jẹ́ so ó dà gẹ́gẹ́ bí ẹni tó bá sàlù àlá ni tí ò wá mọ tí máa bá lù àlá jẹ́ àlọ́lá rẹ̀ ti bàjẹ́ ní jésù máa kírun bẹ́ẹ̀ lọ ìwẹ̀ máa ò ní islam lè ti bàjẹ́ mọ̀ yàrá látara àwọn nǹkan mí tẹ́yẹ ṣe nísìn kò sí ní mà tí ó máa rò pé mùsùlùmí lòun tó bá jẹ́ ògbé dàlì kìámà yóò àlọ́ lè ba rẹ̀ láàrin àwọn tí èsè mùsùlùmí so eléyìí ìmọ̀ tí gbogbo akọ̀dọ̀ kọ́kọ́ mọ̀ òun náà ni mọ̀ táàbì sàǹfààní fúnra wa nípa ẹ̀sìn pàápàá jùlọ àwọn tá a jó mìíní ó ṣe pàtàkì wa púpọ̀ pé ká nímọ̀ nípa ẹ̀sìn táwa lọ wo àwọn sálàf àwọn tó ti kọjá lọ nínú àwọn onímọ̀ á rí ipa táwọn òbí wọn lóbìnrin àwọn ìyá wọn tí wọ́n kó nípa ìgbésí ayé wọn bí wọ́n ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lápèjúwe alimam bukhari rahimahullah imam bukhari àti kékeré ni imam bukhari tí bàbá rẹ̀ ti kú ìyá imam bukhari ló tọ́jú wọn òun ló sánà bí wọ́n ti kẹ́kọ̀ọ́ káàkiri títí àsìkò tí ojú imam bukhari kọ́ tí wọ́n rí náà rárá ìyá yìí náà ní ṣe wàhálà káàkiri tí sàmú mú kí tí fi ń wẹ́kọ̀ káàkiri tó dìbò jùmọ́ tó wà lápadà so ẹ rí pé eléyìí ipa ńláńlá òníyà wọn kó àfáàwà sheikh bin baz rahimahullah láti ìgbà tó ti wà lọ́mọ ogún ọdún olójú wọn ti fọ́ àmọ́ láti kékeré tí wọn ò ti tóbi ọmọdún márùn bàbá wọn ti kú ìyá wọn náà ní ṣekíni olóṣagbátẹrù gbogbo wọn ti ṣe rẹ kọ́kọ́ gbogbo ẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ẹ̀rí pé táwọn àfá bá ń sọ́ta ara wọn ìmí afọ mi ìbẹ̀ náà àfá afọ ṣìnkìtì rahimahullah nínú àwọn àgbà tó lọ wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ wọn jọ kan wípé wọ́n ní àti kékeré láti kẹ́ tó mọ́ kẹ́ ìgbà tẹ́ẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ báyìí lẹ́ti hal Qur'an ó ní bẹ́ẹ̀ ni àbúrò ti rọrùn hal Qur'an pé ìgbà tí ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tí ó tí máa sọ tí ó jáde lẹ́nu rẹ̀ ìtì ń ka Qur'an dáadáa tí màmá bá ń tọ́jú lé tí máa ń ṣe gbogbo nǹkan tí máa ń ṣe lé kùránì mùrọ́jà tó kùránì màmá rẹ̀ máa ń ṣe yóò máa ka kùránì nítorí ọmọ yẹn máa ń gbọ́ ní gbogbo ògbà tí màmá yẹn bá ń gbálẹ̀ ń ṣe tìlátò kùránì olùlọ́jọ́ kan lójúmọ́ kan màmá yóò ṣe mùrọ́jà ó kéjì sùúrù gínáwó ìjúzù kan so látara ilé ní tìráyì kùránì ní nǹkan tó bá sábà ẹwu ọmọ kékeré mi bẹ ní tìǹda tó jẹ́ pé èdè ò tí ì dálẹ́nu rẹ̀ àmọ́ orin orin ti dálẹ́nu ẹ̀ yóò máa kọrin ni òṣòrin tí ò lè kọ ẹ máa wò pé bọ́ọ̀lù ọmọ ìdè ha tí wọ́n pé jòkó kalẹ̀ wọ́n fa sílé ní àbíbò kò ọmọ kékeré laaka ọmọ kékeré ó dà gẹ́gẹ́ bí magnet ni ó dà gẹ́gẹ́ bí empty cassette ni tí wò tí ká nǹkan kan síbẹ̀ nígbà tí wọ́n wá tẹ rìkọ́ọ̀dù sí empty cassette ẹ̀gbọ́n gbogbo mọ́tò mọ́tò ń lọ mọ́tò ń bọ̀ àwọn gbogbo ọmọ rìkọ́ọ̀dù so náà ló fà tó jẹ́ pé a gbọ́dọ̀ ọmọ wa tí ó bá máa rìn sí láwàtà ọ̀nà wo gbà aká gangan fúnra wa kákọ́ ní nǹkan òun pé àwọn lábára ní fákìdù ṣe so obìnrin tí ò ní nǹkan láà wọ́n tó ní máa ń pa ẹ̀sìn kí ló fẹ́ fọ́n ma ọmọ mọ̀ sí nǹkan mí tí ò dánú ẹ̀sìn tó bí ò bá ní máa ń pa rẹ̀ yóò kàn máa wò ó ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ayé ọmọ ọ̀dọ̀ ìyá rẹ̀ ní ti máa ń lò nígbà ti bá sẹ́ lọ tí bàbá ti lọ wá jíjẹ lọ nígbà tí wà fi ti sùn mi ọ̀pọ̀lọpọ̀ àsìkò rẹ̀ ń lò pẹ̀lú ni so tọmọ bá ṣe tí ò ìyá tí ò bá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn kò ní mọ̀ pé tí ò lọmọ yìí ṣe kọ́dà ọmọ ọmọ ṣe tó yóò ti bẹ̀rẹ̀ sí lù pé ah, ó wá ṣe nǹkan báyìí tó sì ṣe òun ló dáa nínú ẹ̀sìn nígbà ò ní mà nípa rẹ̀ so eléyìí tún láti ní ó ṣe pàtàkì fún àwa obìnrin ká má máa rò wípé ìjọ máa ń sọ ń jọun òun náà ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin òfin ní máa ń pa ẹ̀sìn láwùjọ wa wípé gbogbo ẹ̀kọ́ tóbìnrin bá kọ́ yàní ilé ọkọ náà ló fi kíni ilé ọkọ náà ni ó lọ so obìnrin ó lọ ilé ọkọ lóòótọ́ àwọn kiri kan nílé ṣe ilé ọkọ ó gbọ́dọ̀ tọ́jú yóò tọ́jú ọmọ nílé ọkọ bí ọmọ bá ṣe rí àmọ́ lápẹẹrẹ lára kíni lára ìyá rẹ̀ tàbárọ̀ ọmọ níta di pé ah, irú ìyá tí ó bí ọmọ yìí ọmọ tàbárí pé bá sọ̀rọ̀ kan níṣe ó ti sé pé ọmọ bá ti sọ̀rọ̀ kan níṣe ó ti pè àwọn èdè kan mọ̀ pé ah, ẹ̀wò irú ìyá wo ló bí eléyìí inú kó mọ̀ ní ìyá kó ikú wọn fi sọ́dọ̀ bì kan àbí kó jẹ́ pé ó ní ìyá bí ọ̀dọ̀ ìyá yìí ló wà lóòótọ́ àmọ́ kése kí ni kìí ṣe ìyá gidi tí máa tọ́jú ọmọ ní ọ̀nà ẹ̀sìn so eléyìí tún láti ní fún wa ká wá ìmọ̀ nípa ẹ̀sìn tá wá ìmọ̀ nípa ẹ̀sìn tán ojú ọ̀nà yìí náà la wà yìí àwa tá a bá irú wa tá a bá bára wa báyìí tá à ń wá ìmọ̀ nípa ẹ̀sìn láwọn obìnrin tó ti wà nílé ọkọ obìnrin tó lọ́mọ méjì tó lọ́mọ mẹ́ta obìnrin tó tún ní nǹkan míì tí ó ṣe kí tí wọ́n ń gbìyànjú pé òun wá ìmọ̀ ẹ̀sìn á ti mọ̀ pé irú ìmọ̀ yìí a ní ìran kan pé ìmọ̀ téèyàn ń wá pẹ̀lú kíni pẹ̀lú ìkíláàsì ni kì í ìmọ̀ téèyàn wá pẹ̀lú certificate pé a fẹ́ gba certificate kan ni èmi fẹ́ gba first èmi fẹ́ gba second rárá ìmọ̀ tá a fi tún ẹ̀sìn ara wa ṣe tí a fi tún ọjọ́ àlùkí àmọ̀ wa ṣe òun náà lè lè ìtàn wáyé tàbá wá mímọ̀ yìí tán kò tí ì síbẹ̀ challenge ńláńlá tún bẹ lérí wa kí ni challenge ńláńlá tó wà lérí wa nígbà tá a bá mọ ìmọ̀ yìí tán a challenge òun náà ni pé kí ni al-amalu bis-sunnah ká máa wá ṣiṣẹ́ pẹ̀lú súnà yàní ká ṣiṣẹ́ pẹ̀lú mọ̀ta bá mà ẹni tó bá ní mímọ̀ tó bá wá ìmọ̀ yìí tán tó bá wá títí tó wá mọ̀ tí ò wá ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ yìí irú àpèjúwe ẹni báhùn àpèjúwe bí igi ni igi tí ò léso igi tí ò bá ti tèso kí láǹfààní ẹ̀ igi tí ò bá ti léso àpàdà gé ìdànà àfi dáná ni kò ní wúlò kankan so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá wá mímọ̀ ẹni tí ó bá ní mímọ̀ tó mọ̀ lóòótọ́ tó ẹgbẹ́ alimam muhammad sọ́ọ́lì bọ́nà ọ̀sẹ̀mìn wọ́n sọ fún wa pé fàyínà <clears throat> wọ́n ní ìnà tọ́lì bàlẹ̀ yìí dájú akẹ́kọ̀ọ́ tó bá wá mímọ̀ idha lam yatahalla bil akhlaqil fadila tí ìpínlẹ̀ ìgbà tó ní mímọ̀ ìtàn àwárí àpẹẹrẹ ìmọ̀ lára rẹ̀ kò láwọn ìwà tí ma fẹ́ kẹsẹ̀ tàn pé wà káhà dìdì lérí wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ó ní ma asal alkaabe ní alizar finnar kẹ́ tó kà fún àfá mi yóò ti kà fún yín fáà yóò sàgbẹ́lẹ̀ onímọ̀ lóòtọ́ ó ti ha sí rí kọ́lọ̀ ọmọbi tó wà nínú àkíra hadith ó níwẹ̀ ní báhùn tàà bá rí ìmọ̀ láàrín fa inna talabahu lil ilmi la fa'idata lahu kò sáǹfààní fún ìmọ̀ tó lòun wá káàkiri ẹgbogbo wàhálà sáà sí wa àtẹ ẹlòmí ò pẹ́ẹ́dẹ́ ńgbà míì tàbá tó pẹ́ẹ́dẹ́ ńgbà míì a àbí àmọ́ àbẹ́ à ń tọ́jú ọmọ lé ni wọ́n tún ní á ta ẹmọ́ wọlé so gbogbo eléyìí ní ti báyìí gbogbo wàhálà tá à ń ṣe káàkiri tá a fi wá mímọ̀ yìí káàkiri tá a bá wá tán tá a bá wá lọ lè lo mímọ̀ yìí a kàn wéètì gbogbo àsìkò tá à ń lò ní gbogbo wàhálà tá a rí gbogbo òní àtàrí látara pa àwọn mímọ̀ kò sáǹfààní kankan bẹ̀ fún wa mọ́ làbúdá annal insan kullama alima shay'an min al-fadaili aw min al-ibadat an yaquma ṣéèkùn ní tún láti ní fún gbogbo èèyàn tó bá mọ kíní kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni bẹ́ẹ̀ nǹkan yẹn jọ́ràn yẹn ni àbí nǹkan yìí náà ti ẹnì kìí sọ̀ràn yẹn fún ìyàtẹ́ òṣè nílẹ̀ ẹ̀sìn tú láti rí kéòṣe kíni kó gbìyànjú láti máa lò ó kó máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ fàyín lam yẹ fàálì àfáàní tí ò bá máa ṣe mú nǹkan tá a sọ yìí wàhúwá wàlìjáhìlú sàwà ta nípàtà kí wọ́n ń tata àwọn obìnrin tán bẹ́ ń ta nípàtà tí wọ́n ń tata tí wọ́n wẹ́kọ́ káàkiri àtàwọn tán lọ ja àjàfá káàkiri á padà wá jọ jí dédé ni nítorí pé gbogbo mọ̀táwà náà wá táwa káàkiri nígbà bá ti lò kò sí yàtọ̀ láàrin wa àtàwọn aláìmọ̀kan tó ìdí eléyìí òun náà ni pé ìmọ̀ téèyàn bá ní mímọ̀ tú láti ní èèyàn gbọ́dọ̀ lò èèyàn gbọ́dọ̀ lò ìmọ̀ téèyàn bá ní òun náà ló pé sallallahu hadith ta'ala fún wa al-Qur'an nípa àwọn pé wọ́n máa

ẹ̀rí ṣéèkù míì tẹ́ bá káyàwó rẹ̀ àwọn èèyàn máa tún ṣe fàárí gan ìgbé ah ṣéèkù Ibrahim Niyas ó lo ọdún 75 láyé ó fẹ́yàwó 75 ó bímọ 75 ó ṣe kíní gbogbo èsì ní ti bá ẹ̀dàkùn tí ń tẹ́yẹ̀ máa fi ròyìn èèyàn nù so ó túmọ̀ yí pé kí ni yí pé eléyìí àìní àìlómímọ̀ téèyàn mọ̀ òun náà lélẹ́yìí àfá ti ń ka kùránì fún yín tí ń pa yín láṣẹ tí ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn tó náà wá lò tó bá dijọ́ ògbédà kìámà irú àwọn ẹni bá ìyá tí wọ́n òun yóò lágbàáyì tó bá dijọ́ ògbédà kìámà ẹni tí ń pa yín láṣẹ dáadáa tó náà wá ṣe wa antum tatluna alkitab alkur'ani ní tẹ́ẹ̀sí ń ka kùránì ẹ̀ ń ka tíra ẹ̀ ń rí bẹ́ẹ̀ afala taqilun ẹ̀ nílàkàì ẹni tí bá ti ń pààyàn láti dáadáa tí ò wá ṣe ó túnmọ̀ pé làákàyè ò ṣe dédé ni tí làákàyè rẹ bá pé ní dáadáa tó ń fẹ́fẹ́ ni tó fi ní ọmọ ṣe ìwọlé ẹ̀kọ́ kọ́ fẹ́ fúnra rẹ àmọ́ látara pé irú ẹni báwọn ò ní làákàyè kò ní ṣe yóò kàn máa pààyàn láti pé kí wọ́n máa ṣe ni so inú àwọn àpẹẹrẹ táàfin mọ̀ pé aburú lálá ni fún yàn kéèyàn ó ní mímọ̀ kó máa lò àbí kó mọ́ pàwọn èèyàn láti pé ẹsẹ́ nǹkan báyìí kó wọn mọ́ sí abúrúlá ńlá ni anábì sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadithu kan tó wà nínú sahih bukhari àti sahih muslim ó ní wọ́n mú arákùnrin kan wá ìjá ubi rọ́jùlì yawm al-qiyama wọ́n mú arákùnrin kan wá tó bá jọ gbédà al-qiyama wọ́n wà ní kó jù sínú náà tọ́mọ́ wá ju arákùnrin sínú náà pàtàndẹ́lìkù àkùtàbùhù ìfún rẹ̀ ó wà yọ jáde inú náà ìfún rẹ̀ wá yọ jáde ìfún rẹ̀ ó wà yọ jáde sílẹ̀ẹ́lẹ̀ arákùnrin yìí yóò mọ̀ wá kórì

irú ẹni báyìí àfá àlálá rẹ ni òun nígbà tó fi wà láyé o onímímà ẹni tọ́rọ ẹ̀sìn yé ni nígbà tó fi wà láyé Ànábì sallallahu alaihi wasallam ó ní fàyà ìsẹ́mìhù alùnárì àlè àwọn ará alé iná ẹwọ nísìnyí àwọn náà ń jíyà lọ́wọ́ àwọn wọ́n di pé ìyà ilé ìtún lágbára wọ́n tún wá pé ti pé á ah, kàyéfì wo ní tún ṣẹlẹ̀ yà yìí wọ́n máa wá pé ti fàyà kùlún àìfùlán màṣáànù ilẹ̀ lágbájá ẹ̀yìn àwọn èèyàn máa bèèrè lọ́wọ́ rẹ̀ nítorí pé àwọn tá à ń sọ yí àwọn afá ńláńlá ni nígbàtán fi wà láyé àwọn afá àtẹ́ ìpé wọ́n gbé súnà lọ́wọ́ ni àwọn afá àtẹ́ mọ̀ ipé ah, àwọn tẹ́ ń tọ́ka sí àwọn ẹni eré ni tó tó bá díjọ́ gbílẹ̀ kíámà àwọn yóò wá pé tí wọ́n wá sọ fún pé alaysa kunta ta'muruna bil ma'ruf wa tanhana 'anil munkar ẹbẹ́ iná lẹ́ máa pa wá láti ẹgbàta wà láyé sẹ́yìn kẹ́ ẹ̀mọ́ ṣe wà sí fún wa ní pé ẹsẹ̀ léyìí ẹsẹ̀ léyìí ẹ̀yìn kẹ́ ẹ̀mọ́ ṣe wà sí fún wa ní pé ẹjìnà sí léyìí ẹmọ́ ṣe léyìí eléyìí ò dá nínú ẹ̀sìn wọ́n àgbẹ̀ fún arákùnrin yìí arákùnrin wa sọ fún wa pé kúntù àmúrùkùn bil ma'ruf lóòótọ́ nígbàtà wà láyé ń pa yín láti dáadáa wà ní hákùn anil munkar yìí sì ń kọ̀ fún pé má ṣe nǹkan tí ò dáa ó ní kúntù àmúrùkùn bil ma'ruf wà láàtìhì nígbàtà fi wà láyé gbogbo tí ń pa yín láti pé ẹ má ṣe ohun ẹ ti báwọn nísìn èmi máa ń ṣe ẹ má mutí àwa máa mutí ń kọ̀rọ̀ ẹ ẹ má ṣe zìnà à ṣe zìnà nígbàtà fi wà láyé ẹ má ṣe bọ àwọn ṣe gbogbo èsì ti máa ń pàwọn yẹn láti pé ẹ máa ṣe ẹ máa ṣe ẹ máa ṣe ó ní gbogbo ẹ̀ làwọn ṣe kí ni làwọn èṣe ó ní wà náà kùn máa nílùú múnkárù àti èmi sì máa ń kọ̀ fún ibi ẹ máa ṣe tí ò dáa ni èmi máa ṣe nígbà tá a fi wà láyé so eléyìí ní ti ẹwọ tọrọ rẹ kágun sí ẹni tá a máa fojú rẹ wò tó yẹ pé ẹlòmíì gan máa tọrọ pé kọlọ̀njọ́ òun rí bí rẹ̀ ẹlòmíì máa tọrọ pé kọlọ̀njọ́ mọ̀ òun rí bẹ́ẹ̀ òun náà ló fà tó jẹ́ pé àkùrá sọ fún wa pé wà látàtà máa ń náwó máa fàtọ́lọ́láhùn ìbáàdọ́kún alàbáàdì ẹ má máa ra kan pé ìtọ́lọ̀n ah, ti fún lágbàjá ṣe rẹ̀ fẹ́mi náà ah, ọlọ́run dákùn mọ́sá fún mi owó lágbàjá yìí àtọwọ́ ah, irú owó tán lọ́dọ̀ Allah subhanahu alụlọ tọrọ min fadlihi ẹ máa béèrè inú ọlọ́ Allah subhanahu wa ta'ala àwọn tọrọ tó tẹ náà nígbà tó kó tó rí pé Allah subhanahu wa ta'ala tẹ́rí àwọn kan sọ pé ah eléyìí mà ní lọ́kì láyé yìí ah ọlọ́run ò sì gbọ̀mí náà nírú owó kárúnà yìí nígbà tó padà so àwọn náà máa tọrọ so eléyìí à ó túnmọ̀ fún apẹ́tí ni ipe ìmọ̀ tá a bá ní a máa ń lò ní ẹni so eléyìí ó ní nú tọ́pìkì wa pé al-amalu ká máa ṣiṣẹ́ pẹ̀lú súnà gbogbo tó wá pè ní súnà náà bí sallallahu alaihi wasallam àwọn sàábé ànábì lọ́kùnrin àti lóbìnrin tó bá ní kí ní ìsúnà ni àwọn ìwádìí pé sọ́nà èèyàn ni tẹ́tẹ́ bá ṣe yóò gbàládá tẹ́tẹ́ bá ṣe kò tẹ́tẹ́ mbẹ́ wallahi àwọn sàábé ànábì ìwádìí so a ń torí pé kí ni àwọn mọ̀ pé ànábì ní a ṣe ládá náà ní ti bẹ̀ẹ̀bẹ̀ àmá wà láwùjọ wa lónìí a mọ̀ ni tó bá dijọ́ ògbéjà kìámà àbí tó bá fún aládá tó bá kọ̀ lọ́jọ́ ògbéjà kìámà á

tí yóò bá fi ṣiṣẹ́ ìmọ̀ tí yóò wúlò fún yẹn ni ìmọ̀ tí yóò jẹ́ ìbálọ́jẹ́ fún yẹn tó bá dijọ́ ògbédè alkiyama ni so eléyìí òun náà ni al'amalu lè sunna ká máa ṣiṣẹ́ pẹ̀lú suna nabi sallallahu alaihi wasallam tá a bá ti wá nímọ̀ tán tá a bá ti wá mímọ̀ tá a ti wa kò tí ì tán o a ni nǹkan tó kù ad-da'watu ilayha ó kù ká má dákẹ́ ó kù ká má pèpè lọ síbi nǹkan táwa náà ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn láwùjọ wa lónìí ẹlòmíì tún wà ẹlòmíì tún wà selfish débi àlìjánà òbí ìgbà tó jẹ́ pé ah, tí n bá wá sọ fẹ́lẹ̀ kó máa ṣe dáadáa kó máa yọ tọ́jú ọ̀gbìn àti àmọ́ ni àjọ pé àlìjánà tèmi ni fún òní sọ pé ẹjọ́ pé kó tó wọn náà bá wà àlìjánà oore ńláńlá ni ló tún jẹ́ tó bá tún tara rẹ̀ mọ̀nà àlékún àgbéga ni ó tún jẹ́ fún wọn náà òun al-Qur'an ipe ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana ó ní ó pèrè ànábì sallallahu alaihi wasallam ó ní máa pèpè lọ sí ojú ọ̀nà Allah subhanahu wa ala bil hikma pẹ̀lú hikma ìdáǹpẹ̀ ní hikma tí olóyìnbó ń pè ní wisdom táǹpẹ̀ ní hikma yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń sì túmọ̀ rẹ̀ tú ọ̀pọ̀lọpọ̀ wọ́n rò pé tàbá hikma so ni pé gbogbo káàsì ma ààyè ibi tá a ti máa ń ṣe ẹ̀jẹ̀ fáwọn èèyàn gbogbo ògbọ́dọ̀ ẹni tí kéèyàn gbé nǹkan síbi tó yẹ kó wà òun náà nìkan tó ń pè ní hikma ẹlòmíì fẹ́ ṣe dáwà àmọ́ kò sí hikma fi dáwà rẹ̀ ẹni tí ó mọ̀ kan aláìmọ̀ kan tó fẹ́ ṣe dáwà fún ó bẹ̀rẹ̀ pẹ̀lú líle kókó fún yóò bá sáko òun ẹ̀sìn hmm? ẹni tó yẹ kó lo líle kókó fún tí ń ṣe gbọ́nkúwọ́kúnbí ọ̀rẹ́ ṣe pé wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ti gbógun ti bá àwọn ní tẹ̀lé àwọn yìí ní tẹ̀lé pé àwọn èèyàn máa ṣe wọ́n tó wá máa ṣe pẹ́pẹ́ burúkú wọn wọ́n tó máa pọ́n wọlé wọ́n tó máa ṣe wọ́n tó máa ṣe wọ́n máa kárí bàbá wọn àmọ́ ẹni tó bá wá jẹ́ aláìmọ̀ kan tó yẹ kára pé ká sàlàyé fún ipe ìtọ́lọ̀ ìtẹ́wà ní ẹ̀sìn ní ìtísúnà ànábì wí ní irú eléyìn láàmà á ti kíni láàmà wá lè kókó má nínú ọ̀rọ̀ ẹ̀sìn so eléyìn kò sí hikima bẹ́ẹ̀ o ìtàpẹ̀ ní hikma òun náà ni ká mọ ẹni tó nídìí ká lè mọ ká mọ ẹni tó nídìí ká rọ̀ mọ ká mọ ibi tó ti yẹ kí a sọ̀rọ̀ ká mọ ibi tí ò ti yẹ kẹ́yìn ó sọ̀rọ̀ inú ṣẹ̀rí àti ẹ̀ máa ń sọ́rọ̀ ẹ̀sìn ibò bí ìgbẹ́gan tí so inú ṣẹ̀rí inú hikma náà ni pé kí so gbogbo eléyìí nísìn òun náà lè Allah subhanahu wa ta'ala tọ́ka ànábì sí pé ká máa sọ̀rọ̀ sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala bil hikmati wal maw'izati káwá máa pèpè tó jọ́nà Allah subhanahu wa ta'ala yìí nǹkan tó ṣe pàtàkì ní fún wa nínú ẹ̀sìn tó jẹ́ pé àwa tí a bá ti nímọ̀ táà sí ìlò mímọ̀ táà bá kọ̀ táà máa pe àwọn èèyàn sí aburú rẹ̀ yóò jọ kárí gbogbo ẹni tó bá alaihi wasallam ó ní àpẹẹrẹ àwọn tí wọ́n ń àwọn ní ẹ̀dá kan ẹni tó ní mọ́tò Corolla blue tó wọ́n ti blọ́ọ̀kì ẹnìkan ṣe kan wọ́n bá wọn gbé Corolla blue ẹ̀dá kan náà ànábì sallallahu alaihi ó ní àpèjúwe ẹni tí òfin pèpè àwọn tí ètò ìgbàlódé Allah wa ta'ala àwọn tí wọ́n ti wá àti fáwọn èèyàn àwọn tí wọ́n máa rí tí ó dá aláwùjọ tí wọ́n pa àwọn èèyàn sí lórí ẹ̀ àwọn tí wọ́n máa rí tó dá tí wọ́n lọ́wọ́ táwọn èèyàn máa ṣe ànábì ní àpèjúwe wọn ó dà gẹ́gẹ́ bí àwọn ìjọ kan tí wà ní ọkọ̀ ojú omi pé àwọn kan bẹ lókè àwọn kan bẹ sálẹ̀ àwọn tó wá wà ní òkè nísàlẹ̀ yìí tán bá fẹ́ mu omi tán bá fẹ́ mu omi wọn ó sì sọ fáwọn tó wà lókè ní pé ẹ bá wa nawọ́ bu omi nínú odò síwájú ká tó rómi mu àwọn tó wà nísàlẹ̀ yìí wá ronú pé a ìta fi ń dààmú wọn lókè yìí ẹja lùbì kan níbi ọkọ̀ ojú omi láti sàlẹ̀ tá a bá lù ú tómi máa ráyè wọlé sọ́dọ̀ tiwa a lè máa bomi dàrẹ́ẹ̀tì àní máa ṣe kíni àní máa dààmú àwọn tó wà lókè a sì mọ̀ pé téèyàn bá fi lè lu ọkọ̀ ojú omi láti ìsàlẹ̀ kò sí tí ó tẹ̀lẹ̀ omi ó ṣe kíni yóò wọlé ọkọ̀ ojú omi ó sì tẹ̀rí ni àwọn tó wà lókè yìí wá gbọ́ tí wọ́n ń lu àáké tí wọ́n fi àáké tí wọ́n fi ń sa anábì ah, ni o rú àwọn báwọn ní ti wọ́n là nẹ́jà wà nẹ́jà ò jẹ̀mí àn àwọn ènìyàn ó là kúrò níbi aburú pé wọ́n tẹ̀lì àwọn tí wọ́n sì fẹ́ tẹ́wọn náà eh, parun papọ̀ ni òun náà ní láwùjọ wa a máa láwọn èèyàn tí ń sin tí da ẹlòmí ìbẹ́lí tó rọmọ ọlọ́mọ yóò ní ah, tó rẹ o fi ilẹ̀ o tó pẹ̀lú ẹ̀ yóò máa wò pé sẹ́mi bá sàti mójútó àwọn ọmọ mi tó bá mójútó àwọn ọmọ sí ni wọ́n rò papọ̀ mọ́ láwùjọ àwọn ọmọ tá a bá fi ilẹ̀ tá a bá dákẹ́ pé sọ ọmọ mi tó bá yàyà kúyà àwọn tí wọ́n jọ mọ́ ni pẹ̀lú àwọn ọmọ tiẹ̀ náà láwùjọ àwọn tí wọ́n jọ mọ́ tẹ́lẹ́nu tó bá ní wò ní jọ wà papọ̀ ládùúgbò pé ah, ìmọ̀ sọ wọn tó bá lọ ńkọ́ tó wá di pé wọ́n kó lé wọ́n ti pé wọ́n kó dọ́mọ tí wọ́n jáde léèwé táwọn secondary school táwọn university fọ́mọ̀ sọ wọn káàkiri òun náà ló fà tó jẹ́ pé responsibility gbogbo wa ni ká máa gbìyànjú ká tọ́ gbogbo àwọn ọmọ tó bá wà ní kápá wa kára eléyìí ti ṣe tí ò dáa ìyá ní ah, tó yóò so kí wá ní pé èyàn wá ń ṣe kíni èyàn wá mójútó ọmọ èyàn kí èyàn ò kí èyàn so eléyìí àkápẹ̀pẹ̀ lọ sí ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala ká kọ́ àwọn èyàn ní nǹkan tí a mọ̀ nínú ẹ̀sìn túláàsì ní fún wa nínú ẹ̀sìn so pé ní tàǹsẹ̀ yìí ìmọ̀ tàǹ wákàtí yìí ìmọ̀ tó jẹ́ pé ìpele ìpele ni ọ̀nà wájì ń bẹ́ lásán ká ha káti gbà máàkì kẹsẹ̀wé kákan fi tẹ́ lásán àbíká ṣe àbíká gbìyànjú ká lọ sí ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala sọ fún anú al-Qur'an inú aburú ti ń bẹ fún kéèyàn ó ní mímọ̀ kéèyàn ó mọ̀ wá lò kéèyàn rí àwọn tí ń ṣe tí ò dáa kéèyàn ó pa wọ́n tì Allah subhanahu wa ta'ala sọ fún wa pé lu'ina alladhina kafaru min bani Isra'il ó ní wọ́n sẹ́bílé àwọn kan tí wọ́n jẹ́ kèfèrí nínú bani Isra'il ala lisani Dawud wa Isa ibn Maryam lórí aha nabi Dawud yani Allah subhanahu wa ta'ala kí anabi Dawud ó sépèlé wọn oníkí ànábì Ìsá alayhi salam ó ní kí wọ́n ṣépèlé wọn zalika bima asaw wa kanu ya'tadun kí ló fà tí wọ́n fi ṣépèlé wọn ni pé nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ nítorí pé wọ́n máa tayọ àlà kí ni ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ kí ni tayọ àlà tí wọ́n ṣe kanu la yatanahawna an munkarin fa'alu ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ náà nù la yatanahawna an munkarin fa'alu ó yẹ kó ṣe nǹkan tí ò ṣe wọn dákẹ́ wọ́n kálukú ó dákẹ́ wọ́n mọ̀ wò náà ni so gbogbo àwọn nǹkan wọ̀nyí inú àwọn nǹkan tí ó fa ibi dandan Allah subhanahu wa ta'ala wọ́n àwọn ìjọ tó ti lọ ni ẹwà ohun tó pọ̀ láwùjọ tiwa lónìí tó ọ̀pọ̀lọpọ̀ látàrí eh, ká kọ̀ ẹ̀yí lágbàjá a ma wá ń sọ táà nílé pé ká sọ fún tó ń ṣe yóò dá a ma wá sọ lẹ́yìn rẹ̀ a ma sọ lójú àwọn kan gbogbo ẹni wá ti ṣe orílẹ̀ nítorí kí ní ṣe òun ṣe gíbà òun gbẹ̀sẹ̀ tiẹ̀ ní níta òun gbẹ̀sẹ̀ tiẹ̀ ní kọ̀rọ̀ gbogbo yíwá kọ̀rọ̀ ẹwájọ di ẹlẹ́sẹ̀ papọ̀ so tẹ́lẹ̀ bá lẹ́ni tí ń ṣe tí ò da ká gbìyànjú ká ṣe kí ni ká pàkíyèsí ẹ̀ pé tó ń nǹkan lọ sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala àbí ká mọ́ kọ̀rẹ́ tí àwọn tá a bá rí ti ṣe tí ò da tí máa ń kọ́ ọdí wa òun náà ni pé ká máa rò pé ṣé tí n bá sọ fún sí ò ní bú mi tí n bá sọ fún tó bá ní kí ló kan tèmi mẹ́ ńkọ́ tí n bá sọ fún tí ò bá gbọ́ ńkọ́ gbogbo eléyìí ní máa ń kó ìrẹ̀wẹ̀sì bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti máa ń pè àwọn ìsójú ọ̀nà Allah subhanahu wa ta'ala eléyìí kò wáyé kó kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá wa nítorí pé kí ni anábì sallallahu alaihi wa sallam tí wọ́n rántí wa gan Allah subhanahu wa ta'ala sọ fún anábì pé lásà àlẹ́ yìí bí mọ̀sọ́ ìpè so a ní kó mọ́ a ní ó jẹ wọ́n ò ní jẹ wọ́n pa ò ní mú wọn tú láti ò ní mọ́ sọ wọn káàkiri níta ní kí sallallahu alaihi wasallam ṣe innama ala rasul wa ma ala rasul illa al-balagul mubin àwọn òjíṣẹ́ níta ní kí wọ́n ṣe náà ní bóyá jíṣẹ́ fáwọn èèyàn kó kíṣẹ́ wọn ó clear ó yé wọn pé ah, níta wí níta wí níta wí ni o kí wọ́n wá gbà kí wọ́n tẹ̀lé òun kìí ṣe responsibility tàwọn tá ń pè ní Allah subhanahu wa ta'ala tó bá ti wá sí fúnyàn pé a ah, máa ṣe léyìí máa ṣe léyìí máa ṣe léyìí wá sí tó ṣe òun lásán gan tó bá ti ṣe pẹ̀lú ìkíláàsì ó ti gba aládàá tí ó bá tẹ̀lé wọ́tà ti ṣe ìbẹ̀ lórí rẹ̀ anábì sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadithu rẹ̀ kan ìgbé tó bá dijọ́ ògbédè alkiyama ó ní àwọn anábì mi ó dé tó bá dijọ́ ògbédè alkiyama ẹ̀ẹ́dì anábì mi tó jẹ́ pé èèyàn kan ni ó tẹ̀lé anábì hmm? mi àwòdìdí anábì tí wọ́n ránṣẹ́ ẹ wà rí pé èèyàn kan ni ó rí tó tẹ̀lé ẹ̀rẹ́ lómi èèyàn méjì ẹ̀rẹ́ lómi èèyàn mẹ́ta ẹ̀rẹ́ anábì mi ó kàn sanwó wá ni kò sẹ́ni tó tẹ̀lé kò sẹ́ni kankan tó gba ẹsẹ̀ rẹ̀ gbọ́ tó tẹ̀lé síbẹ̀síbẹ̀ náà Allah subhanahu wa ta'ala ò ní blé wà nábì o nítorí pé kí ni ó jíṣẹ́ fún wa ó dẹ̀ jíṣẹ́ rẹ̀ láti jẹ́ pé so ìlà ní kámọ̀jẹ́ kẹrù ọmọ bà wá pé tí bá pẹ́ ní ìsákèèsí tí yóò bú mi tí kó gbà bí kò ní gbà nítorí pé <clears throat> ẹni bá ti ń bẹ̀rù eléyìí irú ẹni báhùn yóò padà dáadáa sí láwùjọ kò ní ṣe agbúrú eléyìí yóò padà mọ́ wá tó náà tó di ọjọ́ iwájú bá jẹ́ òun náà ni ká ṣe sùúrù lórí sùtá lórí tá a bá ń rí fi ha lórí súnà sùúrù ní ń pè ní sùúrù lọ́dọ̀ àwọn onímọ̀ òun ni kéèyàn ó di ẹ̀mí ara rẹ̀ kéèyàn o di ẹ̀mí ara rẹ̀ mọ́lẹ̀ ẹ̀tì báwọn mọ́lẹ̀ pé máa ṣe nǹkan yìí tí wọ́n dá nu tún wá di ẹ̀mí ara rẹ̀ mọ́lẹ̀ kí ọmọ jẹ́ ó lọ bí tí wọ́n ní ò dánú ẹ̀sìn á gbogbo dé mẹ́lẹ̀ ọ̀gbọ̀dọ̀ débi nǹkan báyìí nǹkan báyìí ò dánú ẹ̀sìn ní tá ní sọ́bùrù nù kí o ṣe sùúrù gbogbo ìjọsìn táwa ń ṣe ní ẹ̀sìn gbogbo ẹ̀ náà ni ó nídi sùúrù kí ọmọ ṣe sùúrù ìrun tá à ń kí nídi sùúrù àwẹ̀ tá à ń gbà ó nídi sùúrù kọ́lá gbogbo àwọn nǹkan la fi jìnà sí ní gbogbo nǹkan tá a sọ yìí nìsí ìmọ̀ wọ kan ṣe yóò mọ̀ wọ kan kó lọ bí àmọ́ tí yẹn bá ní sùúrù tí yẹn bá dé mọ́lẹ̀ èyí ó ṣe kí ni èyí ó gbà lábàtọ́ bá ti jọ́ ògbéjà kìámà so tá a bá wá sọ̀rọ̀ nípa sùúrù ìpele mẹ́ta la sọ fúnra wa nípa ìpele súnà ìpele àlẹ́ìlì bàtà bá ń wá ìmọ̀ nípa súnà ó ní di sùúrù nígbà tí yàn bá ń wá mímọ̀ sùúrù yẹn máa fi ń wá mímọ̀ tí yàn bá ro ìnira tí yàn rí níbi mímọ̀ pàápàá jùlọ àwọn tá a lọ àwọn ilé kéwu bídíà sí ń bẹ láwùjọ àwọn èèyàn tí wọ́n wá àwọn kéńdé báyìí wọ́n wá pààyàn wọ́n fà lọ́wọ́ wọ́n fà lẹ́sẹ̀ wọn abẹ́rẹ̀ sí lù pé ẹ̀bá lọ dárú àwọn ẹlòmíì lọ dárú padà lílọ́mọ́ <laughs> àwọn ẹlòmíì lọ dárú padà lílọ́mọ́ nítorí ẹ̀ wọ́n gbé àga kalẹ̀ báyìí pé ọyá sùn lérí àga yìí kọ́ afọ ọmú ìsàlẹ̀ àga wọn ẹsẹ̀ rí yẹ bẹ́ẹ̀ sì nà ọ́ mìíràn ẹ̀dàkùn tí ẹ̀ bá wá farada gbóró eléyìn fọdún mẹ́fà fọdún mẹ́sàn ó tó wá máa bára dáadáa káàkiri ó wá jẹ́ pé bídíà ní òtún máa ṣe káàkiri ẹ̀wọ́ kan jìyà lásán ni ó jìyà lásán ìyá bónọ́ọ̀sì ló jẹ láyé yóò kàn tún lè jìyà nítorí ọjọ́ so gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń gbé mọ́ra táà ń gbé mọ́ra látara pé kíni látara pé à ń wá ìmẹ̀sìn káàkiri ẹwọ́ bí táwa anything ẹwọ́ táwa anything so gbogbo eléyìí ní ti báyìí àtúnṣe kíni àdúgbò pé ìmọ̀ náà là ń wá téèyàn bá ní sùúrù tó bá di tí wọ́n ń pèrún àsùbá tó bá pèrún lálákọ̀ọ́kọ́ owó pé á ah, jẹ́ sùn bí ìṣẹ́jú márùn-ún díẹ̀ sí tó bá tún pèrún ẹlẹ́ẹ̀kejì á ah, jẹ́ sùn bí mọ́mọ́ ní dìde kó ní ó ti gbé ọlọ́run àmọ́ téèyàn bá ní sùúrù látara pé kíni látara pé èèyàn tẹ̀lé ti Allah subhanahu wa ta'ala èyí ó dìde láti kírun lásìkò pàápàá jùlọ nínú ọyẹ́ nígbà tó so téèyàn bá ń wá mímọ́ láwùjọ tá a wà yìí tí ò sí lọ́dọ̀ àwọn sálàfù òun ni pé ìmọ̀ tó bá tún wá ń wá gan ìtún máa ń dìtá ní ìnira tó mọ lọ́dọ̀ àwọn èèyàn gbogbo ẹni máa ń wá ìmọ̀ súnà káàkiri ní jìláì àwọn yóò tún máa ní látàrẹ kọ́dọ̀ òbí ẹlòmí ò máa sọ fún pé ilé kéwú tó ń lọ ilé kéwú àwọn tó ń lọ ìfẹ́ kó lọ́bẹ̀ òbí ẹlòmí ò tún máa fìyà jẹ látara rẹ̀ ni pé ah, ilé kéwú àwọn súnà tó lóun lọ èmi ọlọ́bẹ̀ dárù bẹ́lẹ̀ ò lọ súnmúra bẹ́lẹ̀ ò lọ kíníkan bẹ́lẹ̀ ò lọ ilé pé àwọn súnà wá ni àwọn oníṣòkòtò sófésófé àwọn tí ó lọ lè gbé ẹran fún tí ó lọ gbápẹ́ ẹran fún bàbá rẹ̀ pé ẹran súnà rẹ̀ nu àwọn tí ó lọ lè gbé mílìkì fún yà rẹ̀ ipé ọyàn tó lọ́dọ̀ yà rẹ̀ nu so gbogbo eléyìí ní eríṣiríṣi náà tí yóò bá ní sùúrù lórí ẹ̀ yóò fi mímọ̀ ẹlẹ́ kò ní wá mímọ̀ káàkiri bẹ́ tí yóò bá wá mímọ̀ káàkiri yóò máa wá fẹ́ẹ̀sì bí àwọn nàṣàrà torí pé yóò máa sẹ̀sì láì sẹ́ni láì ní mímọ̀ pẹ̀lú fẹ́nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sùúrù tá à ń sọ yìí a tún nídìí sùúrù nígbà tí a bá ń lo mímọ̀ asọ́bùrú indal amẹ́lì bí sunna, tá a bá ń lo sunna lọ́wọ́ a tún nídìí sùúrù bẹ́ẹ̀ ẹ wò ní sí láwùjọ wa àsúnà tá à ń lò lérí ara wa gan ẹlòmí òbí rẹ̀ ó ní kọ́ máa lò ní kọ́ọ̀bù máa yóò fa àyàmálá ẹlòmí bẹ mọ́mọ́ ìkànnì tí wọ́n ní ìyá ọlọ́lá bá rẹ̀ báyìí yóò sì sun yóò kàn fi iná sí ní kọ́ọ̀bù rẹ̀ ni látara pé kí ni ń lo nìkọ́ọ̀bù nítorí pé ń ṣiṣẹ́ pẹ̀lú súnà nàbì sallallahu alaihi wasallam látara pé kí ni ń tẹ̀lé ìlànà nàbì sallallahu alaihi wasallam lórí tó máa rí nira níbẹ̀ tí wọ́n máa fara ni. so eléyìí a ní sálàfù pé ànábì wa ń fi ọwọ́ nu ẹ̀jẹ̀ báyìí anábì ń fi ọwọ́ nu ẹ̀jẹ̀ níwájú ẹ̀ báyìí tí ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ ń dà lójú anábì sallallahu alayhi wa sallam anábì sì tún sọ pé allahumma hadi qawmi fa innahum la ya'lamun ẹ̀wọ̀n ìṣẹ̀wà àdúrà tánàbí ṣe fún wa allahumma hadi qawmi fa innahum la ya'lamun ilé allah subhanahu wa ta'ala bá ń fọ̀nà mọ́ wọn ò mọ̀ ní wọ́n mọ̀ bá nẹ́bì ní mímọ̀ onímọ̀ jùmí lókò sí so eléyìí ní àfáàtàbá tí wọ́n á ní tó bá ti pé wọ́n á ní ah wọ́n tó bá kàn ọlábùkù tó ti pé wọ́n kàn ọlábùkù ti pé ayé lápá òjò ti rọ̀ ìrìn sánmọ́ ti ṣe kíní kan sánmọ́ èyí ṣe kíní kankan látara pé wọ́n kàn ànábì ní wọ́n kàn àfá àlábùkù ànábì wọ́n lẹ̀ lóko oníṣẹ́ ayé òsì parẹ́ yọ̀n so síbẹ̀síbẹ̀ náà ànábì òsì ṣe pèlè wọn ẹ̀wọ̀n ní sẹ̀yẹ̀ kọ́kàn tún látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó wọ́n tí àwọn òbí rẹ̀ bá ń sallallahu alaihi wasallam má ṣe pèlè wọn o má ṣe pèlè wọn nítorí màá sọ náà fún àwọn àjọ rẹ̀ nígbà wọn pé ilé Allah subhanahu wa ta'ala bá ń fọ̀nà mọ̀ wọn kò yé wọn ni tọ́yẹ̀ kó bá yé wọn ni wọn ò ṣe ni wọn ò ní máa takò mí kò yé wọn ni Allahumma hadi so àdúrà yìí ọ̀nà ànábì ń ṣe fún so lẹ́yìn tànábì sallallahu alaihi wasallam àwọn tàbí ànábì náà àwọn náà rí ìyà látara pé wọ́n practice Islam Bilal ibn Abi Rabah Suhaib Rumi Abdullah ibn Mas'ud alhababu munzir àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàdì múnàbí wakọ́s nínú àwọn sàbí ànábì tó jẹ́ pé tálíkà ni wọ́n tí wọ́n ní fámílì tí wọ́n láwọn èèyàn tí wọ́n dìfẹ́ndì wọn àwọn eléyìí náà jẹ ìyà wọ́n jẹ àjẹ yíya àyà nítorí pé wọ́n gba islam wọ́n fi àjẹ wọn débi pé àwọn ẹlòmíì ń bẹ báyìí wọ́n sì wọ́n àtàkà ka wọn sínú òrùn nínú àwọn sàbí ànábì kó wọn máa pa wọn dáadáa ìgbé tó bá ti rẹ́dì pé ó padà lẹ́yìn ẹ̀sìn Muhammad tó ń ṣe yìí gbà ó láti fi ọlẹ̀ Bilal bin Abi Rabah wọ́n ní wọ́n máa wọ káàkiri báyìí láàrin ọjà àwọn èèyàn máa hó tẹ̀lé lẹ́yìn wọ́n máa wá sọ fún pé rabbuka ilahuka laza alihatuka laza Lata wal Uzza ipe Lata àti Uzza òun lọ́ba rẹ̀ yóò wá máa sọ fún wọn

anábì nípa ìnà àádú fa'ud tán bá tún mú ọdún tó wá máa fi àjíyọ́ tán bá tún ní òbí ìkọba àwọn tẹ́lẹ̀mì náà wọ́n ní òbú tó bú mi mo fi ọlẹ̀ kò máa lọ so eléyìí nìsìn inú àwọn sàábé tí wọ́n jìyà ni inú àwọn sàábé tán jìyà ẹni tó kọ́kọ́ kú tí wọ́n kọ́kọ́ panú ẹ̀sẹ̀ ó náà ní inú àwọn obìnrin sọ̀hàbíyàtì ni kí ni wọ́n pa lélérí kí ló jìyà lélérí lérí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni ṣe kó gba islam anabi sallallahu alaihi wasallam yóò máa kọjá lọ ní maka àwọn fámìlì yasir wọ́n máa fìyà jẹ wọ́n wọ́n máa lù wọ́n wọ́n máa fi eríṣiríṣi yẹ̀yẹ́ ni wọ́n máa fi wọ́n ṣe anabi ò sì ní lágbára láti gbà wọ́n lẹ̀ kọ́lá anabi ò nílé bá wọn pé àdákan ah, fi wọ́n lẹ̀ anabi kan máa sọ fún wọn pé sọ́bùrán ya ala yasir ká ẹ̀yin fámìlì yasir ẹ̀ta máa ṣe sùúrù fa inna maw'idakumul janna àdéhùn yìí tí allah subhanahu wa so mọ́ ṣe wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ lórí islam tí wọ́n bẹ̀rẹ̀ sí ti àjẹ wọn títí islam wá ń ga islam wá ń ga islam wá ń gbòòrò tí islam jùlọ adébi tó dé so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tàbá tún wò á rí pé lẹ́nu àwọn tó tún tẹ̀lé àwọn yìí náà ara wọn àfẹ́ẹ̀sì látara ẹ̀sìn tí wọ́n fi àjẹ wọn imam ahmed rahimahullah imam ahmed wọn fi imam ahmed sẹ́wọ̀n látara pé kí imam ahmed sọ pé quran ẹ̀dá ni pé kùránì tẹ́ rí o ẹ̀dá ni mọ́mọ́ ahmadu ní kùránì èsì ẹ̀dá o ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni wọ́n wá ti mọ́mọ́ ahmadu mọ́lé wọ́n wá bẹ̀rẹ̀ sí lu mọ́mọ́ ahmadu wọ́n fìyà jẹ wọ́n fi àjẹ́ débi pé tọ̀ in tí ó gbọ́ ọlẹ̀ nítorí pé wàá jáde síta kò ànáǹsì fáwọn èèyàn ipe kùránì ò ẹ̀dá ni mọ́mọ́ ahmed tó wá mú jáde òun wà wo ti pọ̀ tó yá bérò ti pọ̀ tó òun tún wá rántí ah ti máa ní bọ́nù ìrìn ìyá ń kọ́ nítorí pé àwọn èrò wa ni ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù ó ti tì wọ́n lọ́nà ó wá wò pé ah, tán padà wá tún ìmáàmù ahmadu bẹ́ẹ̀ níbi ìyá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àfa wa ibnu taymiya ibnu taymiya ẹ̀ẹ̀mejì ló wẹ̀wọ̀n ó kó lẹ́wọ̀n kan ẹ̀wọ̀n gangan ní ibnu taymiya àwòkọ́ tó tún padà kú sí látara kí látara ni ń takò àwọn bídíà àwọn súfì àwọn tó máa ń bọ sàárè àwọn ní ń takò àwọn eléyìí sì wọ́n ní wọ́n sọ̀rọ̀ mọ́ ní ara ah, òun wọ́n sọ̀rọ̀ fáwọn èèyàn pa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n wá ti mẹ́wọ̀n nígbà tó yá wọ́n jù wọ́n tún ti mẹ́wọ̀n inú ẹ̀wọ̀n ni ìmọ̀ Ibn Taymiyyah ló padà kú sí tó náà látara pé kíni látara fatuwa ọ̀rọ̀ ẹ̀sìn ni imam malik imam malik ṣe fatuwa ń jọ kan nípa ipe kíni ipe tọ́láàkù mukra ẹni tá a bá jẹ nípa pé kọyàwó rẹ̀ lẹ̀ ipe irú tọ́láàkù báwọn tọ́láàkù tí ó lálàáfíà ni ẹ̀wọ̀ fatuwa ni imam malik ṣe òótọ́ sì ni àjẹ́ ọ nípa pé ó yá kọ̀yàwó rẹ̀ lẹ̀ túláàjò gbọ́dọ̀ kọ́lẹ̀ tẹ́ni wọn látara ìnira tí ó rí tọ́wá ní ó dáa mú kọ́lẹ̀ ìwé lẹ́yìn oríṣi Imam Malik ṣe nu ẹni tó wá jẹ́ eléri wọn gbà ó fọ́ọ̀sì àwọn èèyàn láti ṣe gẹ́gẹ́ ni láti pé kí wọ́n ṣe béyà fóun ni ó fọ́ọ̀sì wọn ni pé ah, ẹ gbọ́dọ̀ gbà mí ní túláàsì àwọn àlọ́ ṣe béyà fún túláàsì ẹni ẹ̀ wá ronú pé ah, fásiwájú máa ń bá àlìkí ṣe yìí àwọn èèyàn ó lò ó lórí pé ẹni tó bá ti jẹ̀yàn ń pa lórí nǹkan kan ipe kìíní yẹn àníkà ah, sí pé wọ́n ṣe béyà fóun nu wọ́n á ní kí fẹ́ yí ẹ̀sìn padà bó ṣe di pé wọ́n ti mọ́mọ́ àlìkí wọ́n bẹ̀rẹ̀ sí lu wọ́n lu ìmáàmù máàlìkì hátà ṣúlùláti yàdá títọ́ ọwọ́ mọ́mù máàlìkì méjì paralyze wọ́n fi àjẹ́ látara kíni látara so látara di eléyìí á rí pé kíni àwọn èèyàn rí fìtí náà látara pé kíni látara pé wọ́n ń pè yàn sójú ọ̀nà ẹ̀sìn so àwọn méjì yìí látara pé wọ́n ń lo súnà Ànábì sallallahu alaihi wasallam àwọn lásọ tó kéwù àwọn tẹ́ tó rí sùtà látara pé kíni látara pé wọ́n ń pè yàn sójú ọ̀nà ẹ̀sìn àwọn èèyàn mọ̀ fìyà jẹ wọ́n àwọn kọ́lá anábì sallallahu alaihi wasallam wọ́n pè ní sáhìr wọ́n ní onídàlà anábì sallallahu alaihi wasallam ó tún yá àwọn kan ní majnun wọ́n ní wèrè anábì sallallahu alaihi wasallam látara kíni látara kó ní ọba ọ̀kan tuntun náà ní ká máa jọ́sìn fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni láwùjọ wa yìí àwọn tàbá ń ti súnà náà sallallahu alaihi wasallam àwọn tàbá ń pàkíyèsí àwọn èèyàn sí tí ó dá pẹ́gbẹ́ kú ọmọ ẹ̀ ẹ̀dìbà ṣe ń ṣe súnà nípa à kí ló tún ṣe ṣe tó tún ṣe náà ló ti yá wèrè ẹ̀dìbà kí ló gbà nítorí pé ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam kẹ́yìn orí èèyàn kó máa ń tiwá àti lọ́sàn wọ́n máa fi ṣe ẹni pé owó tó lórí ọ̀sán gan tẹ́ẹ̀rùn tó yẹ pé súnà nàbì sallallahu alaihi wasallam òun ní ti ń tẹ̀lé so eléyìí èèyàn máa rí sùtá látara pé kí látara pé èèyàn ń pèpè sójú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam látara pé èèyàn ń lo súnà káwọn èèyàn máa sọ̀rọ̀ kíyàn kán máa búyàn ó dé rí lúlù káwọn èèyàn máa lu yàn látara pé kíni látara pé ń tẹ̀lé sọ́nà Ànábì sallallahu alaihi wasallam kọ́dà ó dé rí pípa àrí pé wọ́n pa àwọn ẹlòmíì látara kíni látara wọ́n ń pèpè sójú ọ̀nà Allah subhanahu wa eléyìí a súnà àwọn kèfèrí ni ìlànà àwọn oníbídíà ni ìlànà àwọn ẹlẹ́bọ ni afakullama ja'ahum rasulun bima la tahwa anfusukum istakbartum fa fariqan kazzabtum fa fariqan taqtulun alquran ní tó bá ti mú nǹkan tí ò tẹ́yìn lọ́rùn wá ẹ ṣe ìgbéraga pé ẹ ní tẹ̀lé ẹ gbà mí wà ẹ máa bá àwọn òjíṣẹ́ ẹ pa wọn gbà mí wà ẹ pe òjíṣẹ́ mi nírọ́ tí gbogbo ìgbà tó bá ti mú tí ò lọ́rùn wá bá lọ láwùjọ tá a wà lónìí á di pé ìṣe òun fi ń ṣe ara wọn ìjọ tó bá ti pèpè sí súnà ìwọ tí ó fi tẹ́bá ti gbọ́n lòdè bí ẹ̀dẹ́ fìdáwù ẹjọ́ pàdé bẹ́ẹ̀ máa gbọ́n lòdè kóma òdè kíní ogbẹ́ ẹjẹ́ ẹjọ́ ti ogbẹ́ wọ́n lẹ́sẹ̀ mòlídì wọ́n tún kọ́ dé bẹ́ẹ̀ á wọ́n fẹ́ràn rẹ̀ gan láwùjọ àmọ́jọ́ tó bá sọ pé ẹ̀rákùn mòlídì sábà ń ṣe yìí o wọ́n ní wọ́n ní ò bá sún ànẹ́bì mú wọ́n ànẹ́bì ò dé wọ́n lòdì ìyàwó bọ̀nù ó tún yá ó tún rí pé à fìdáwù à fìdáwù wọ́n ní òsínú ẹ̀sìn èmi ò ní lọ ìní ráyè lọ òun náà ti ṣe kíni o ti ń tẹ̀lé àwọn kan nu wọ́n máa wá sọ papọ̀ máa wọn kan lérí sí ti ká àwọn báyìí ní tẹ̀lé àwọn báyìí ní tẹ̀lé so eléyìí òun ni ọ̀nà téèyàn máa gbà rí sùtá nínú ẹ̀sìn so sùtá ẹlòmí ò débi pé wọ́n pa ni sùtá ẹlòmí ò débi pé wọn ò ní kun ló jẹ sùtá ẹlòmí ò débi pé wọn ò ní sanwó léwé rẹ̀ mọ́ nítorí mi fi dẹ́rù wọ́n mi nù pé tó bá ti ní súnà tó máa ṣe ní ìní sanwó léwé rẹ̀ mọ́ wọn náà wá wò pé á ah, ìwà ní lọ léwé tó ẹ̀jẹ̀ fi súnà lẹ̀ tó gbogbo orí eléyìí ní ti báyìí yàrá kìí ṣe bísí ìṣe ẹ̀mọ́ fi ṣe kí ni tó fi fi súnà nàbí sallallahu alaihi wasallam lẹ̀ mélòó mélòó ẹni tí ń lọ léwé ọ̀hún tó yẹ pé iléèwé ló kú sí yàní kò tí parí léwé ọ̀gá tó fi kú tẹ́yàn tí ń bẹ ni pé àjẹ́ kí n máa sẹ́bà náà ti má kú ti jáde léwé tí n bá ti rí jẹ́nìsìn tó ní ọba ti dá dúró nìsìn ìdẹ̀wà kò kú sí tí ó fi jẹ́rùbà mímọ́ tí ò bá wá sínú àkọọ́lẹ̀ kó parí ńkọ́ tó ìpín léwé náà ló kú sí àbó parí léwé òun gan ó tí so látara di eléyìí ó tún láti ká dìrọ̀ mọ́ súnà anábì sallallahu alaihi wasallam kò sí bá a débẹ̀ mọ́ súnà anábì àfi ká kẹ́kọ̀ọ́ àfi ká wá káàkiri ọ̀nà táàtì wá kẹ́kọ̀ọ́ láwùjọ wa nísìn ọ̀nà tó pọ̀ ni ọ̀nà tí rọrùn wà ń bẹ̀ fún wa ní iná ọ̀nà tágbà kẹ́kọ̀ọ́ òun náà ni ká lọ ilé ẹ̀kọ́ báyìí iná ọ̀nà tágbà kẹ́kọ̀ọ́ òun náà ni ká máa kẹ́kọ̀ọ́ látara àwọn ká máa gbọ́ àwọn àwọn àwọn muhadarat tí wọ́n ti ṣe sínú kéjẹ́jì kalẹ̀ fún wa tó yẹ pé ẹni ká gbé lẹ́nu kí n kàn rìkọ́dù ẹ̀ sínú fóònù mi kí n tún máa gbọ́ lásán ó tún ní ẹlòmíràn tó gbogbo eléyìí ń tèbó ṣe fún wa tó ṣe fún wa ní ọ̀rọ̀ tá rọrùn ni wàláì àwa mùsùlùmí òun ni orí ńlá láwà bẹ̀ fún pọ̀jù tẹ́lẹ̀ mi máa ń lo fóònù nísìnyí tẹ́wàá òkú kí ní fi fóònù rẹ̀ ṣe nǹkan tí ó tún máa jìyà lélẹ́rí ní fóònù rẹ̀ ṣe ìdí ló bàtà wà mùsùlùmí tàwa ní tẹ́kì advantage eléyìí pé ah fóònù lélẹ́yìí ó yá jẹ́ nǹka kùránì síbẹ̀ kí máa fi gbọ́ kùránì fóònù lélẹ́yìí bá fi nǹka àwọn hadith síbẹ̀ kí máa fi gbọ́ kí máa fi gbọ́ àwọn lẹ́tọ̀ léṣiríṣi èyí ó gbé odidi tíra tó jẹ́ pé tá a bá kójọ sínú léyìí kò ní gbanú léyìí èyí ó sì gbé sórí fóònù yóò sì máa kà á bẹ̀ ẹ dákun kí wàhálà wíjàre wa nísìnyí àwọn kan bẹ wọ́n kúrò nílùú wọn wọ́n travel lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹlòmí orí ẹsẹ̀ yóò fi travel ẹ̀rí ẹsẹ̀ yóò fi travel tí ó fi káàkiri tó pé yóò máa wádìí káàkiri nípa ọ̀rọ̀ ẹ̀sìn òní máa wá káàkiri kọ́dà nílùú wa tá wà yìí náà láìpẹ́ láì jìnà a rí pé ó láwọn àfáà míì wọ́n bá travel láti ìlú kan ó lọ sí ìlú míì wọ́n máa wá ìmọ̀ nípa ẹ̀sìn káàkiri tẹ́ wò pé kí náà wákàtí nínú mẹ̀sìn bóyá tíra ẹ̀yọ̀ kan tíra kékeré kan ìbáni bá lálàrí tíra lálàrí òun náà ló fẹ́ kọ́ yóò wá torí ẹ̀ yóò wá travel lọ ìlú kan yóò máa wá àwọn tí ó kọ̀ káàkiri so eléyìí owó àwọn nǹkan báyìí ẹ̀kọ́ láńlá advantage láńlá ló wà ń bẹ̀ fáwà lápẹẹrẹ nínú irú eléyìí òun ni pé ọ̀kan náà àwọn sàábé Abu Darda wọ́n ní arákùnrin kan wá bá Abu Darda lọ́jọ́ kan ó wá sọ fún pé àtẹ́yìtúká minal madinati madinata rasulillahi sallallahu alaihi wasallam arákùnrin yìí tó wá bá Abu Darda Abu Darda inú àwọn sàbí ànábì ló wà àmọ́ kò gbélù Madina òun ti nígbà tí Islam ti tàn káàkiri ìlú mi ló wà arákùnrin yìí wá Islam wà lọ lè bá Abu Darda ó wá dọ́dọ̀ Abu Darda ó ní mo wá bá ọ láti ìlú ànábì sallallahu alaihi wasallam òun náà ni mo ti torí ẹ̀ òun náà ó ní hadith ẹyọ kan péré tí mo gbọ́ ipé o lẹ́nu ànábì sallallahu alaihi wasallam nítorí ẹ̀ mo fi tábù wá bọ́ ipé mo fẹ́ gbọ́ hadith ẹyọkan ẹwọ hadith ẹyọkan ní o àwọn olè tábù nísìnyí kálá fẹ́ lọ́lẹ̀ kọ́ náhù kálọ́kọ́ sọ́rfù kálọ́kọ́ fíkíù kálọ́kọ́ tawhid kálọ́kọ́ tafsir tó gbogbo ogbò mọ̀ lálọ́lẹ̀ kọ́ mẹ́ ẹlòmí olè tábù nítorí ẹ̀ àwọn sábẹ́ àwọn sábẹ́ ohun ìfẹ́tẹ̀lá hadith ẹyọkan ipé wọ́n gbọ́ kó wà lọ́dọ̀ ẹnìkan àkílẹ̀ àbúdà dáwà sọ fún àbúdàdà wa sọ fún pé fàmàjá àbíkà tìjára kìí ṣe pé bísínẹ̀sì ló bá wá pé o wá sọ́wọ́ ní ìlú ìní o wá ní o fẹsẹ̀ kan yàdọ̀ mi ìgbégbó fi béèrè nípa hadith kọ́làlá olóhun kìí ṣe bísínẹ̀sì ló bá wá owó bá nǹkan mi wájú eléyìí lọ kọ́lá wàlàjá àbíkà gẹ́rù kìí ṣe nǹkan mi Abu Darda wá sọ hadith àkàlẹ̀ kan fún wa pé fa inni sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam yaqul man salaka tariqan yaltamisu fihi ilman sahala Allahu lahu tariqan ila al-jannah ìpè ẹni tó bá rin ojú ọ̀nà kan tí wọ́n wá ní tó látara pé ìmọ̀ ní wákàtí lójú ọ̀nà yẹn Allah subhanahu wa ta'ala ó ṣe ojú ọ̀nà tí ní látara pé kíni rídán lè tọ́ọ̀lì bìlẹ̀ ìlú ìjọ látara pé wọ́n yọnu sí ẹni tó jẹ́ ẹni tí ń wá mímọ̀ yìí tí ń wá mọ̀ káàkiri wà ní na tọ́ọ̀lì bìlẹ̀ ìlú dájú ẹni tí ń wá mímọ̀ káàkiri tẹ̀sẹ̀kìrì lọ́hù ma fi samawati wal ard gbogbo àwọn tí ń bẹ ń sámà yẹnyẹn gbogbo ẹ̀dá tí ń bẹ oní ànábí wá sọ pé wà inna fadla al-alim ọlá tí ń bẹ fún onímímá ẹn tó bá nímímá ala al-abid lórí ẹni tí èso onímímá òun kàn jọ́sìn ni òwà kò nímá àmọ́ kan ó nímà nípa tí ń jọ́sìn fún àmọ́ kò nímà tí wọ́n fi sàlàyé sí fáwọn èèyàn ó ní ka fadlil qamari ala sa'iril kawakib ó rẹ̀ gẹ́gẹ́ bí ọlá tí ń so eléyìí a ńláńlá ń bẹ fún kéèyàn máa wá mímọ̀ alhamdulillah gbogbo ẹ̀ tí wá rí kò sí pé àájẹ́ tún travel lọ́lú kan kò sí pé àájẹ́ mú kẹ́tẹ́kẹ́tẹ́ kò sí pé àájẹ́ rìn lórí ẹsẹ̀ kò sí pé àájẹ́ mú kàrùn ràkúnmí lẹ́yìn kágun machine kágun mọ́tò láti ilé wa kọ́dẹ̀ lómi bẹ yóò rìn gbẹ́gbẹ́ láti ilé rẹ̀ ní láti wá nímà so àǹfààní ńlá eléyìí jẹ́ fún wa so nídìí eléyìí àkòrí ọ̀rọ̀ wa tá a bára wa sọ òun náà ni nǹkan mẹ́rin kí ni nǹkan mẹ́rin ni nǹkan alákọ̀ọ́kọ́ ni pé yàníká wá nímọ̀ ìmọ̀ nípa súnà nàbì sallallahu alaihi wasallam ká sì dìmọ̀ ká dìrọ̀ mọ́

létí yóò tó padà máa jáde ẹwà àwọn àfáà tí wọ́n ti lọ tán ti lọ ti lọ kẹ́sì tó tó kan báyìí nìsín wọ́n gbìyànjú gbìyànjú gbìyànjú nígbà tán lọ tán nìsín ẹwọ èsì ẹ tí wọ́n ń jáde táwọn yẹn padà wá ń gba Islam táwọn yẹn padà wá ń tẹ̀lé súlà nàbì sallallahu alaihi wasallam so ládàá eléyìí nìsín yóò máa lè bá gbogbo àwọn ẹni oníṣẹ́ gbogbo ibi tán bá wà àwọn tí wọ́n la ojú ọ̀nà yìí kalẹ̀ táwọn yẹn fi ní àgbọ́yé súnà nàbì sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àsọ́bùrù alẹ́ àdá fi ha kí o ní sùúrù oríṣù tátà bá nígbàtà bá ń wá mímọ̀ nígbàtà bá ń lo mímọ̀ àti nígbàtà bá ń pe àwọn èèyàn sí ojú ọ̀nà mímọ̀ àbí Allah subhanahu wa ta'ala kí wọ́n tà ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kó wọ́n tà ṣe kó fi wá nílẹ̀ tí ojú ọ̀nà súnà Nabi sallallahu alaihi wasallam kí wọ́n tà bá wa já ṣètáni wa ṣètáni ẹ̀mí wa kó bá wa já lógun kí ó mọ́ kọ̀dí wa هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم